lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan yín títí títí títí mo pariwo pariwo tó tó bẹ́ẹ̀ yẹn èdè dá mi lò èdè oh. tún jáde láàárọ̀ ẹ̀ tún ṣetán ẹ̀kan jáde ẹ̀ tiẹ̀ ní pípẹ́ tiẹ̀ wò mí ọ̀ anything oh. tó bá jẹ́ pé nǹkan tó máa mẹ́mí mi lọ ń kọ́. Hmm? ọlọ́run ní jẹ́ kárí o ọlọ́run ní jẹ́ kárí nǹkan tó máa mẹ́mí ẹ lọ ọlájúmọ̀kẹ́ kí ló ń sọ lẹ́nu yìí náà eh, nọmba one eh, nǹkan bíi mẹ́ta ló tò pọ̀ sọ́rùn èmi nìkan and i have to defend myself alákọ̀ọ́kọ́ sórí alẹ́ àná yẹn mi mọ nǹkan tó tó weaken gbogbo bone mi mo sùn bí ẹni tó jẹ́ wípé ó lo drug ni in fact tí wọ́n máa kọrin lórí mi lálẹ́ àná yẹn mi ò lè gbọ́ oorun yẹn mi ò mọ nǹkan tó fà ẹlẹ́ẹ̀kejì eh, impromptu kọ̀ọ̀kan ni mo gbà láàárọ̀ yìí ni mo ṣe sáré jí jáde ìgbà tí mo wá ń jáde mi ò fẹ́ disturb rẹ ní time yẹn yẹn ni mi ò ṣe dẹ́nà ọ̀nà yàrá ẹ̀ then um, number three o ní òun gbálẹ̀kùn kíní kọ̀ọ̀kan ṣe nǹkan kan kíní kan tó ń ṣẹlẹ̀ gangan mi ò understand. èmi náà mọ̀ mo kàn gbọ́ strange sound mo dàbí ẹni pé èèyàn ń rìn inú ilé iṣẹ́ kí ó náà pé èèyàn ń kọjá mi ò dẹ̀ rí èèyàn kankan gbogbo everywhere kàn. kàn ń ṣe kínní jìjìjìjìjìjìjìjì American movie Alájùmọ̀kẹ́ ó jẹ́ pé ìgbà tó fẹ́ sùn ibi tó máa ń gbórí sí tẹ́lẹ̀ yẹn ó decide láti gbẹ́sẹ̀ lọ síbẹ̀ téèyàn bá kọrí síbi tó ń gbẹ́sẹ̀ sí oríṣiríṣi nǹkan ló máa máa ṣẹlẹ̀ wàá máa wò ó pé òun wọnú odò òun jáde ó lè wò pé òun wọnú náà òun jáde òòlì á máa ṣèkì lójú ẹ̀ ó di dandan kéèyàn sùn rí ẹni kó tó kọrí sí kọrí sí èèyàn lè dì bí nǹkan tó bá òun lòun fẹ́ ṣe nu yàrá òun ọ̀kí mú yàn sí kò sí ilé kankan tó ń ṣe báwo nínú ilé ṣe máa ṣe tó jẹ́ pé ìwọ nìkan ló máa filẹ̀ èmi ò filẹ̀ àwọn tó sùn nílé ò filẹ̀ àwọn òkèlè ò filẹ̀ so how sọ pé gbogbo bones yín ó ti ó ti lọ. òkè ṣé bones àwọn tó kù náà ti lọ. ẹ ti béèrè lọ́wọ́ wọn kò sí nǹkan kan tó ṣe wọ́n máa ti sọ ọ̀ṣẹ̀ Ìjẹ̀bú ló gbé mi jáde òkèlè ló ṣí géètì What? Ìṣàdé ẹ wò ó, mo rí mo mo lóríṣiríṣi lálẹ́ àná jàre. Ọlájúmọ̀kẹ́. Ọ̀wọ́ ẹ̀kọrin ẹ̀kọ́ lọ́bẹ̀ yẹn ọdún tó bá jẹ́ nǹkan tó máa ju bẹ́ẹ̀ yẹn lọ náà ní bẹ́ẹ̀ ṣe ní dáhùn. Aburú ò ní ṣe ọmọ fún mi. Àmín. Aburú kan ò ní ṣe. Àmín. Nǹkan kan kì yóò ṣubú lù ẹ́ láéláé. Àmín ó ti yẹ Jùmọ̀kẹ́ ó stop imagination ni. tẹ́tí kò kí ṣe imagination mi. kò ń ṣe imagination ok kò sí wàhálà tó bá need anything lẹ́yìn yẹn jẹ́ kí n mọ̀ jẹ́ kí n ṣe lọ relax mi ì sùn gan tí mo fi sáré jí lọ síbi tí mo lọ yẹn àwọn onítìrì fẹ́ ṣe ìpàdé kan mo bí bàjẹ́ mo bí gan ẹ bìlí pé mo rí nǹkan kan pé nǹkan kan ṣẹlẹ̀. o rí nǹkan kan kò sáà jọ̀nù torí ara ẹ ló ń rí bóyá òun di méjì. Ah. get together à ń lọ tó bọ̀ lórí ẹlẹ́nu tó bẹ̀rẹ̀ ìwọ̀ wọ̀. kí ni mo ṣe. dókí ló ṣe ló pa àwọn lọ síbi kan láàrin tútẹlẹ àkàpadà bó ṣe di bó ṣe di ló ṣẹlẹ̀. ó pé ó pé ọwọ́ ń bilẹ̀ mi ọ̀rùn ló ń ṣáná. ọmọ pọ́blẹ̀ méjì ẹ láìkẹ́ máa wá ènìyàn o ti gbà pé ìrírí ni sí nìsọ̀rọ̀ lọ́jọ́ okay make a bust your brain Should mo yé di girls we just enter àkọ́kọ́ omi jẹ plus lọ́ọ́ máa òmù mẹ́lẹ́ máa sọ pé àlàyé fún mi lọ́mọ fún mi lọ́mọ fún mi lọ́mọ náà by mouth ọmọ ogun kan tó ń kó jẹ lélẹ̀. ọmọ olóòtú fẹ́ kó ẹyẹ tó fẹ́ kọjá jùmọ̀kẹ́. jù. àzùnjùmọ̀kẹ́. guy. mi ìlè wa ń bẹ̀ kẹ́ni wọ́n wájú kùsẹ́ ẹgbẹ́ tí jùmọ̀kẹ́ change matter change matter wo iná jùmọ̀kẹ́ máa tó kú kò sí time. wait wait wait guy you need to clear me let me clear am you go clear me you say iná jùmọ̀kẹ́ go do it. kí ni update kò sí time. what do you say go happen to jùmọ̀kẹ́ like forget Jumoke Jumoke matter don wo e go tun i go tun erase Jumoke na na the worst for be that sọ̀rọ̀ lọrẹ alpha ẹ yà máa move ẹ yà máa move time don dey go. update update. mo ti yẹ my body dey para ẹ ta lọ flex make we dey go contract ẹ ma to expire kò sí ta make we dey move. ah ilé ìyá máa ẹ yà máa lọ alaye. kí ló kẹ́ ẹ lójú wọn ló kó wa lọ. ọ̀gá ojú tó rí ní gbòó so how far kí ló ṣẹlẹ̀ what's ah, going on. kí ló ń sọ yìí kí ló ṣẹlẹ̀ tá a tiẹ̀ rojú ẹ̀ lẹ́nu ẹ́. Eh? gbogbo ẹ̀ òkè kínní kan ni ò jẹ́ kárí ti kínní kan gbogbo ẹ̀ kàn ṣáà ó sì ṣẹ́bi kì í ṣe. anyway àìgbà tí eh, mò ń wọ̀dọ̀ tí ò lọ bá òkè òkèkúà òṣì òṣì ilé ìtẹ̀dẹ̀ tí wá wà yìí kí ọ̀kan kan wá sọ fún mi pé òun lọ lálẹ́ yìí ó di ọ̀la kẹ́ tó lọ lé yìí àjọ máa rújọ́ rújọ́ rújọ́ rújọ́ torí mi gan òun ń sùn lálẹ́. Ah, ní appointment. àmàlà appointment. appointment wo ni jẹ́rọ ní? <laughs> ta ló kú jẹ́rọ láti ṣe ta ló appoint ẹ́? Eh, Eh. ok kò sí wàhálà dáàbì nǹkan. ọ̀sẹ̀ ilé wọn ti travel. lábẹ́ òkè òkè ńlá láti bọ̀ sílẹ̀ rárá kí ìṣẹ̀lẹ̀. bàbá mi ah, <laughs> ó dáa o ibo lẹ fẹ́ kàn ti máa rówó tán bá jókòó síbi ẹ jẹ́ kó travel o kó tá a ṣe kówó dé. ó ga o dájúdájú ọkọ̀ wa máa ń ṣe wẹ́rẹ́ jayé tiwọn a dẹ̀ sọ fún yín kó jẹ́ ká máa bẹ tọ́jú dájú. ìyá ìyàwó akọ̀ṣẹ́ síwájú. tójú bọ́lá ni ó ti tó máa sọ̀rọ̀ yìí. ṣàlàyé. pàṣẹ màmá sọ ni èso ò ní jẹ́ kí n sọ̀rọ̀ ó mọ pé tí dáàbò bá wà lọ́wọ́ mi báyìí ọkùnrin mi bá lọ. kí ló máa jẹ. ó ń bi kí ló máa jẹ. kí ló wà ní ṣe bóun ni. ṣé wọn fóúnjẹ ṣe é ah, ah. ni kí ló ṣe é ó gbàgbé ó ti gbàgbé bóun sọ̀rọ̀ tó ti gbé oúnjẹ. ṣé wọn fóúnjẹ ṣe é ni. ìta ń jẹ yìí àti ìjẹtọ ó tún ti ń bèrè oúnjẹ. bí ayọ̀ ń ta ìjẹ. Eh, eh. ilé yìí ibo ló fẹ́ẹ́ dé lára mi sórí ọlọ́run kẹ́nu má dúró lélẹ́yìí tí mò ń ṣe yìí. Ah. mo lè là ó kú ní two eighty thousand gbogbo ọ̀sùn tá à ń bá kiri ìró tí yóò bá jẹun yóò jẹun kánú ò ní lè ṣiṣẹ́ káraká ṣọmọ pé mọ́dẹ́lì wọn ò ní ìdá máa jẹun gbogbo àwọn ìpínkiri náà ni wọ́n máa jẹ ọtí èmi èmi kì í ṣe mọ́dẹ́ ọ̀sùlà ọ̀sùlà ọ̀sùlà ti kọ́ ó léwu. ẹ̀wá ti jẹ́ ká parí ilé náà kó tó sílé rẹ̀ ní. a máa parí ilé náà a máa tún parí ilé ìtọ́mágbéwá náà. ah èyí náà ti jẹun. òtó mi òtó mi wo fẹ́rẹ́ èlùbọ́ wà ní. èlùbọ́ bí o fẹ́ di àmàlà. Ah, ah, ṣe àmàlà mi àtòkọ́ rò. ìfúnra láwà ń lè sábà ń ṣe bọ̀dẹ́ má ní kó máa jẹun ṣé mo pé lé ní ilé ẹ̀ so ẹ kí là hàn kí ni wọ́n wá fẹ́ jẹ báyìí. èmi ò jẹ àmàlà o mo fẹ́ rice. mo lè manage vegetable yẹn tó mm. fẹ́ sàmàlà má mi fẹ́ sí. ṣe o sókè gbẹmí òun Thank you, tí n bẹ̀rẹ̀ sí gbọ́ vu wúwà wúwà wọn á sọ fọ ṣé wọn rè bá mi ṣe erékeré dán. irú èrè wèrè wo èsè mímí ni kémi jókòó sí báyìí pé kí n tó wọlé òkè kan sí báyìí ibi lorú gbé mi lọ. ṣé pé àyín náà ẹ ti máa gbọ́. ẹ rí nǹkan tó ń tó ń tó ń ṣí tó ṣe kẹbi wẹ. àwọn tètè ń gbọ́ ṣé àṣọ káwọn bọ̀ bíi ṣọ́kọ́ ẹ̀fẹ́ ọ̀dọ́ ẹ má ṣe fò. ẹ já máa wọnú lílọ inú ilé ṣe fò. inú ilé ṣe everywhere is so shaking mo rí ẹ̀rú bá wọ́n ní mi kan sí pé mo kàn kọ́. ẹ wo ẹ wo ẹ wo bóyá kí n fa ara mi balẹ̀. abojẹ díẹ̀ kọ́ tẹ̀lé ṣe mí ọ̀nà fún mi àbúrò. Ẹ jọ ẹ jọ ṣe wájú ẹ wà bọ̀ ẹ jọ ẹ jọ. Imagination, okay? So you need to realize yourself. You see, no, anything goes on, just calm down. Imagination. Yeah. Ah. ṣé òun sọ fún mi ń sìn pé mi ò mọ nǹkan tí mo sọ. orí mi ò pé. náà ṣé òun sọ fún mi pé mo ti ya wèrè nìyẹn àbí mi ò mọ nǹkan tí mo sọ àbí ó disappoint mi gan-an. You know what? I'm very sorry. Ìwọ ló take it wrongly, but I'm sorry. You are not sorry. You are not. Ó mọ nǹkan tó ń sọ. Ah, ah. Ṣé wo ló wà ń bẹ̀ ni? Ṣé bí mi ni mo wà ń bẹ̀? Ah, glass glass cup ó fọ́. Ìwé mi ó disappear ó rí appear padà. Fíìmù jábọ́ látara wọ́ ó jabo. Ah ah. ṣé bí mi ni mo wà ń bẹ̀? Ó dẹ̀ ń sọ fún mi pé imagination ima imagination. babe glass cup lè fọ it's normal. please please please please. okay i'm sorry okay i'm very very sorry mo rí pé mood ẹ ti ń change i'm very sorry okay má bínú. You need to be calm. I'm very sorry, anyway ò ò bá sọ̀rí ò bá máa sọ̀rí èmi ò ṣàpadà lọ sílé yẹn mọ́ máa dúró síbí báyìí maybe at, at least for a week. a week. Eh. mo mọ̀ pé o sọ gbélé fún mi tẹ́lẹ̀ so ó máa strange ra mi somehow now. ok so mi ò lè dúró sọ́dọ̀ ẹ̀ kí n máa lọ lù sàn yẹn. I didn't say that mo kàn fi pé okay you know what you can stay ilé ilé ẹ but. Are we cool? Okay? Cheer up now. Ah, we'll see problem. Stay as long as you want, okay? Everything's gonna be alright. Má bínú. I'm just trying to mú ìfẹ́ kó máa ra ohun tó yẹ kó máa rò ni, okay? But you'll be good, okay? Now everything máa wà okay. So what's up now? Um, is there anything you can prepare so we can eat? Àṣọ ah, ṣe ń bínú ni. Gàtí ó ṣe wọ̀ lórí ìgbà tí ò ń ṣe pé ìwọ ni nǹkan yọ sí ìwọ ni nǹkan dà láàmú ìwọ kọ́ nobody is taking it serious ẹ̀rù bà mí my life is at stake. is it up to this. Mm -mm. up to this. ah kí ló dé olúwa ẹ̀bùn kálẹ̀kùn kálẹ̀kùn ò sílẹ̀kùn ah ṣé tabanja ṣé bí ká kú ni. ẹ ah, ah, eh, ó de sọ̀rọ̀ ó kọlẹ̀kùn kọlẹ̀kùn kọlẹ̀kùn ṣọmọ nǹkan táwa gan fèsì nulẹ̀ lánàá. kí ló fèsì kí ló fèsì. ní alẹ́ ẹ̀ lọ yẹn níṣẹ́ náà pé ayé fẹ́ parẹ́. dáa padà two face èèyàn níní. kẹ́kẹ́kẹ́ ń fèsì tá a padà yẹn kó má sọ dáadáa sí. torí ní alẹ́ àná kí wọ́n sọ yẹn déédéé nu ìtẹ́lẹ̀ nílé ojú ẹni ló ṣe. ní hmm. ìjiyàn náà bẹ̀rẹ̀ sí rólù ó yẹ. Hmm. ọba àjí ò domi sí láàrin. mo hmm. dúró ọkọ rántí ni iṣẹ́ ṣe òun ra gbà ó. rẹ kì í ṣe kí n. mo jókòó sórí three one mo lọ́lọ́dọ̀ iye Adébóyè praise alọ́ somebody yẹn wọ́ọ̀kì mo kọ́ tí mo ṣe kí n tẹ̀síwájú. ní rìdíìmù mo tún tẹ̀síwájú nìbàdàn lọ́dọ̀ owó ilé àgbà ní mo lọ́wọ́ yọ̀rọ̀ ẹ̀yìn akọrin happy sunday o ní ẹ̀dẹ̀hùn mo kọ́ ló ti bá mi ọmọ olùkọ́ sàtọ̀ ọmọ olùkọ́ sọ̀rọ̀ olùkọ́ bèrèjà mo ní ìjì dákẹ́ àti kọ́ nípa tèmi pé mi yóò kú. ẹ ṣe la ẹ ẹ ẹ dákun ìlísàn ṣé láti ìyọ̀run náà ti fi ìyín ránṣẹ́ sí ọ. ìwé olóòjú àlàkóso rẹ ni bí ẹni bá fún mi ti lọ. lọ lọ lọ lọ ọlọgbà pé rìndí wò ọlọbàdàn lọgbà pé ọsẹ tó wá gbọrun lọ lórí ìjì ìjì tó yẹ pé mi lásán náà fi ń pa ìjì. èmi mọ ẹ ní sùúrù ṣé ẹ̀yin méjèèjì irọ́ ó ti balẹ̀ ayé yín jẹ́ ẹ̀yin ṣe gbá so ìwọ ní oògùn ló wá gbálẹ̀kùn ibà lẹ́ńgbẹ́ ibà lánàá ẹni rẹ̀ wàá látò ògùn ènìyàn ogun. ẹni sùúrù ṣé rí kú òṣì tẹ máa ń pariwo ẹ̀yin méjèèjì yìí kún ẹ pé ikú yẹn ló máa padà pa ẹ̀yin eh, méjèèjì. ẹ ẹ eh, eh, mo tàkà òsì dànù. dá padà àwa ò ní kíkú kan o. dá padà. Ah, ọlọ́run ò ní jẹ́ kíkú pa àwa o kí ló dé díwọ̀ lọ́rọ̀ méjì ju kọ́ ọmọ lọ tó bá sọ̀rọ̀ ẹ̀yọ̀ kan wá ṣépè márùn. kí ló lè jọ sí ko kí ẹ kó sọ fún ẹ ẹni lọ ló bọ ṣé ó yẹ kó sọ àrùn. ẹ kò lóko bọ ni. ẹ kò lóko bọ torí pé mo sì kì mo kó omi sẹ ọkì mi ọlẹ mi ẹni lọ ló bọ tọrọ mi dùn wáyé. ẹ ṣe mi rẹ nọọsì ló sọ fún ẹ ẹ wo kò parọ́ o ọgbẹ olúkẹ o ọgbẹ tani ni o. èrò ẹ torí ọ̀gá ni kọ́ èèyàn mọ kúlọ́ báyọ̀ kó o ní bìlíf káyọ̀ ó nígbà kọ́ máa rọ mi báyìí wọ́n máa tún ní à ó ṣeré ní pure water náà wọ́n ti gbà tí wọ́n tó rí jagas kí wọ́n tó mọ̀ pé kíní. ẹ wo ẹ wo ìṣẹ́ tó tó ṣe rí tèmi bá ṣe àti gbowó oṣù mi lóṣù yìí èmi ń lọ ni o. Ah, ah, níbo ló dà. Ah, mo lọ sílùú wa ni ṣé màá torí iṣẹ́ oníṣẹ́ ń sìn máa para mi dànù. èwo ni kò kú síbí ṣebí kọ́ ló ti ń gbowó di sẹ́yẹlé máa bọ́ nílé jẹ ó kọ́ bọ́ nílé mu kó dọjọ́ kú kó lóun kó yẹ ìjọ kò fọ́ lórúkọ mi mi ò kí ń ṣẹyẹlé. ẹ ó dà kó fún lọ́la jọ kí ìṣẹ̀lẹ̀ gbọ̀ngàn kó máa gbé e lọ. Eh. ṣe rí tí gbogbo kìíní yẹn tí ilé bá ti ń dàrú tí gbogbo ẹ̀ ń yíwọ́ eh. a máa gbálẹ̀kùn ọ̀gá báyìí mi àti madam kékeré gbogbogbogbogbogbo ọ̀gá ò ní dáhùn tó bá wá di àárọ̀ ọjọ́ kejì ká tó wí fi ọ̀gá ti lọ hmm. nígbà tí mo dẹ̀ béèrè lọ́wọ́ madam kékeré o wọ́n ní um, dádì àwọn nípa àwọn ti sùn bí àwọn máa sùn gọ́ṣọ́ oorun kú ló sùn ni eh, bí mi eh. ṣe ń wo yìí kó má lọ jẹ́ pé ọ̀gá ni àjọ̀nú tó wà nílé. àjọ̀nú hmm. kó bá yẹ pé ọ̀gá máa ń sọ ẹ̀ dùrọ̀ mú wọn nù wọ́n bá fẹ́ sùn àti pé ọ̀rọ̀ tó tún wá sọ yìí èmi tún fẹ́ rí nǹkan kan bẹ́ẹ̀ o ìgbà mi wà ọ̀gá máa ń fẹ́ fi style dùn àlìjànú mm-hmm. kó má yẹ pa ẹ kí la fẹ́ ṣe gangan náà. Mm-hmm. ìyẹn ló kó má sọ ní òkèlè kó mi sọ̀rọ̀ nìyàn ṣé àǹjọ̀nù máa mú kọ́lá ni. sọ́mọ pé ìbò gan ti ń kọ́lá. ṣé ọ̀dọ̀ aláàfin wọn ti máa ń kọ́lá jọ. ọ̀dọ̀ aláàfin kọ́ ẹ̀ẹ́dẹ̀ náà ti lọ́kọ̀. gbogbo nǹkan lẹ́yìn ní ìjìnbá fi ṣe orí yìí ti burú tí mo ṣe ti parí iṣẹ́ mi mi kúrò nígbà yẹn bá kù sí ìgbà ìkókọ mi. wá wá. kí lọ tó bọ̀ sábàáyà ni wọ́n wọ̀ yàbí ya kí n ti ṣe ninety five mo ti lọ kí n ṣe ninety five kí ikú kọ̀ pa mi tí kò ń rò mí. dáadáa òsì ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí lòdì tí bá máa wò nínú kí la bẹ́ẹ̀ sì sí nǹkan tó ṣẹlẹ̀ yìí gangan náà. ẹbọ rà má gbé ẹbọ rè má ká igun láyà òun rà má gbé. ẹbọ ẹ kí ló ń ẹbọ kí ló ń ètùtù. ifá bẹ́ẹ̀ làwọn bẹ́lẹ́nu làwọn ìṣẹ́nu lé kílé ifá òbí ó di ṣọkọ hmm? ṣọkọ lọ́pọ̀ o ṣọkọ lọ́pọ̀. ẹ àwọn wíṣkì ẹjọ ẹ má bínú ẹ kí ni ṣọkọ ní ṣe ṣọkọ kọ tẹ̀tẹ̀ ni ṣé ṣọkọ náà ní káfíńkì àní kí lóhun ẹbọ kí lóhun ètùtù wọn gbèrè ṣọkọ. kí n four two four four two àmàrà òbí ẹdí yẹ. four thousand two hundred. bẹ́ẹ̀ni obi òbí àbí kùbánà. anabranga òbí ẹdí yẹ àti kò ní dáa fẹ́ni tó kọ yín sẹ́fà. Ah, ah, nínú four five lọ ah, rò ní àràbà dàrú. lọ́kì dúbẹ̀. kò ní dáa lọ́kì dúbẹ̀ kọ lọ́kì bọ̀ ni. ládẹ wo kó kí n ṣòro rè fún tẹ bá dé ẹ mo ṣì wà lọ́dọ̀ ọlákúnlé for now bẹ́ẹ̀ ni <laughs> eh, yes now mo ní pé mò ń rí strange things strange voice nínú ilé ẹni pé kí n padà báwo mo ṣe fẹ́ padà ẹ wo èmi ò lọ o láéláé mi ò lọ mo ṣì wà lọ́dọ̀ Lákúnlé for now. ẹ tẹ bá dé tẹ bá ti ń bọ̀ ẹ jẹ́ kí n mọ̀ gbọ́ pé ẹ̀ẹ́dẹ̀ mi wá fẹ́ lọ nulẹ̀ yẹn kò ní lè wọ́ọ̀kọ̀ ah mi lọ. ṣé bẹ́ẹ̀ yìí lẹ gbà mí gbọ́ ẹ̀yin lẹ gbà mí gbọ́nà èmi mo ṣàmọ̀ nǹkan tí mò ń rí tí mò ń gbọ́. yes now alright dad get take care sir ó dára. babe what's up. mo wà okay wọn kọ. <coughs> i'm okay how are you. very fine. Um, àwọn guys nǹkan Ben àti nǹkan. wọ́n ti jáde àṣé wọn sọ fún ẹ. wọn sọ yẹn ti fún mi ọ̀sẹ̀ gbọ́ ló jáde. kò pẹ́ púpọ̀ náà kò pẹ́ púpọ̀ náà. o sọ anything fún mi. ọ̀sẹ̀ ń bẹ̀. Babe, sure, okay. I'm fine. I'm fine. So, Kunjawani. Yeah, it's a rice. yẹ kó máa bẹ̀rù tó bẹ́ẹ̀ yẹn náà ẹ́ ìgbà tó ò jẹ́ gbìn ò lè kú gbìn náà mi ò bó ṣe rí mi mi ò ń bẹ̀rù anything because ìgbà tọ́kàn mi ti mọ́ kí ni mo fẹ́ máa bẹ̀rù fún. ṣọkẹ kò kí n ṣe pé ọkàn tèmi náà ò mọ ó kàn jẹ́ pé nǹkan tó kàn bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ilé wa all of a sudden tí ò dẹ̀ kí n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣé kò wá kéèyàn fura ni ṣé kò yẹ kéèyàn sáré ni um but still ṣó o feel pé ọ̀dọ̀ ọlákúnlé tó lọ dúró sí yẹn ó rí bákan because ó mọrú iṣẹ́ tó ń ṣe what if okay ọlọ́run máa jẹ́ ká rí kò ṣe dáadáa ọlọ́pàá lọ bọ́ọ̀sì tẹ̀ mọ́nu ilé kí ló fẹ́ sọ. Jọkẹ́ you don't have to be worried about anything ọlákúnlé ò ṣiṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ yẹn mọ́ wo kó ń ṣe pé sọ fún mi nìkan mo confirm ẹ báyìí pé kò ṣe mú ti jáwọ́ nínú gbogbo iṣẹ́ yẹn so now we're very good. nǹkan tí mi suggest ni pé since tó jẹ́ pé àwa ọ̀rẹ́ náà là ń gbé bí and we are just to why not come join us kájọ máa gbé kó jẹ́ kakàn pé mẹ́ta you'll be safer here than going to Olakunle's place don't you think? Mm? yeah. Uh Mm. Mm. Mm. Hmm ó ti yé mi ah má wọrí ọ̀rẹ́ mi. no má take it personal. oh no uh -uh, personal báwo wo má wọrí ntí ẹ mo understand gbogbo ẹ̀ náà not at all <laughs> What's up, man? Baby, sit down now. <laughs> Hold on, baby. Hold on, hold on. You can see I'm busy on my phone. Hold on. Ọlákúnlé wá kilo ló ń ṣẹlẹ̀? As how? How kí ni kí ló ń ṣẹlẹ̀? Látijọ́ tèmi àti date kó má tẹ̀ rò pé o fẹ́ fọwọ́ kàn mí. Kí ló dé? Arò mo tiẹ̀ gbọ́ngbà tí mò ń wá tí mò ń lọ. Mo tún wà pẹ̀lú ẹ̀ mo ń sùn tiẹ̀ mo ń jí tiẹ̀ ó dẹ̀ wọ́n pé ó yẹ kó fọwọ́ kàn mí ṣé igi lóye bóyá wà nulẹ̀ pẹ̀lú ẹ̀ ni. hold on hold on hold on calm down bó ṣe mi fọwọ́ pé má ọ̀gẹ̀ má ṣèkè. má ọ̀gẹ̀ you shall be hugged kí ló mean. babe ma get me wrong what i'm trying to say is that mo keep it like you know you are special mo mo ma tọ́jú ẹ let me tell you something njẹ́ tó bá ma handle ẹ i swear to god wàá pariwo wá ìwàlà. òun kì í pè mí. but for now i have my reasons let's just let's stay low. òun kì í pè mí what's bad in there kí ló kí nìyẹn. ò ń keep èmi. láìṣe bẹ́ẹ̀ jìn wo this has to stop o kí ló ṣẹlẹ̀. hold on i know bog is a virgin but that's not the problem see we're gonna be together for for life you're my baby girl for life so why to yin rush kò tí yàn máa jẹ for life kò ní láti máa jẹ wàdùwàdù on time no. Ah. You're still gonna be with me for life, so calm down it's just for the meantime okay má fọ náà má fọ. wo mo fọ wàláì mo fọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni mo fọ lẹni lẹni. ah èṣù onílù ẹ ní sùúrù èṣù ẹ wo èṣù dọ́là méjèèjì ni wàá rẹ no no sanity babe babe má pariwo má dáhùn baby baby i was still i was trying to rape you. pariwo pariwo pariwo pariwo. hello daddy mo wà okay um daddy ó ní láti lọ o ní parọ́ fún yín ó ní láti lọ. dáàdi ọmọ yín ni kò sí sítórì tẹ ẹ gẹ́tì kan tí mo sọ ọmọ yín ni ẹ̀yin lẹ́mọ sítórì tẹ máa fún tó máa fi kún mi báyìí kò pọ́sibù kó má gbọ́n ọ̀sìn lẹ́yìn ẹ̀yin lẹ́mọ kọ́ tẹ máa sọ fún dáàdi. okay no kò lè gbọ́ mi mo ẹ for yìí tá mo ti mẹ́ ẹ̀kọ́ mo láti kó lẹ́gbẹ̀ẹ́ ẹ mọ̀ pé ó léwu ó léwu bó ṣe wà lọ́dọ̀ mi yẹn dáàdì. yes ẹ mọ àdéhùn tó wà láàrin mà this thing is very risky ẹ sọ fún ẹ ń bá sọ̀rọ̀ as bàbá sọmọ kúkú ní ọ̀dọ̀ tèmi náà mi ì lè sùn pẹ̀lú ẹ̀gbọ́n mọ́ guest house ni mo fẹ́ lọ sùn báyìí. Ah, ẹ wo dáàdì ah, i weekend ẹ bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ one way or another kẹ́mi sọ pé ó kúrò ní ọ̀dọ̀ mi ṣé kò tí mo sọ yín sà. yeah ma appreciate it thank you very much ẹ ṣé gan sà. inú jí ó jù bọ́ lọ má ṣe gbára lé nìyàn ṣèbéèyàn lápè má ṣe gbára. ọmọ babe. Kúnlé. Kúnlé. Kúnlé. Jùmọ̀kẹ́ ń smoke ni. Man, I didn't cause all this thing I swear. How? I'm too issue up yesterday. Oh. Kí ló ṣe fún un? I don't know say this thing go reach like this. Um, I don't even sleep out. I Àmọ́ fẹ́ change now. mo fẹ́ wẹ̀ mo fi pè é yẹn mo fẹ́ sọ́dọ̀ yín yẹn. Omi mọ̀ pé tí bá dín máa máa fa sìgá máa mu tí a máa mú hmm, nà àwọn yẹn ṣé mo máa dé wo stage báyìí. Kúnlẹ̀, ṣé torí pé múnú bí ló ṣe sọ ìdàkudà báyìí? Eh, Kúnlẹ̀, Jimmy it's okay it's okay it's okay. Hmm. Ah! Ah! down. Hold on. Baby, calm down. I'm here. It's me. Baby, I'm here. It's me, okay? Um, Kule. Yeah. Kule. Um, Jẹ́ kí excuse me. So, I can take over. I will call you. Alright, no Baby you do all this na òun fa sìgá òun mu sí. o kò lè má fa sìgá imagine tó bá jẹ́ ìmọ̀ àti pásítọ̀ ọ̀nàjọ wọlé kọ́ ọmọ ní jezebel ni mo fẹ́ of course doesn't speak well you have to promise me, people beginning ma stop come on you know I love you o tún ọrùn ni. ṣé kò ṣe kò ló ló gbé ìjà. Guys, see mo kàn crack brain mi like mo wá scope tí wọ́n fi ní ọlájúmọ̀ kan padà sílé mi based on bó ṣe wà lọ́dọ̀ mi yẹn ó lé very risky. wa wetin dey talk kò yé mi o no be you talk say you and this babe love na self ni abi na no be you talk fẹ́ kó lọ lé wọn abi àbí wọn bá love wọn máa fẹ́ yọ all the time. sure i know say i no love am sori circumstances tó surround me àtọmọ yẹn eh, kò jẹ́ kí n fẹ́. That girl I just sacrificed. You guys should understand better. Now, if that should be the case, she will go sọ fún pé o travel But the matter be three four weeks today. tó I don't okay. mo travel that's story too cheap àwọn ẹ̀ wá ń takú ni wọ́n wá lóun ọjọ́ dé mi tí máa fi délé. ó jájú báyẹn lọ ó jájú báyẹn a reason on that level ni hmm. but kò possible kó wa lọ́dọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ kó ní òun lucky. lọ kí ọ̀rẹ́ màbí anybody now. something like that. ẹ wẹ́n ṣì kọ́ mọ́ wọ́n tilẹ̀ fún kókó lè ẹ eh, eh, you lock door you comot for house adé kò tiẹ̀ ní bẹ́ẹ̀nì kankan lé tó bá dẹ̀ di pé bóyá ríra yín adé nà pa sórí fọ́mátì òkè o aláyé o ó lè rọ́ọ̀bù mi ni wọ́n gba fóònù wọ́n gba kí wọ́n gba gbogbo ẹ̀ ìfà mí gan olè hmm. wàhálà mọ̀rọ̀ bàlọ́ àtàkẹ́ mọ́ gbà fún lọ́wọ́ gba kí mọ́tò gba kí ilé gba everything tó ní gbé fún farabalẹ̀ jọ àjà ẹ̀sìn tó ń ágìw tó bá dẹ̀rẹ̀ dígbò mẹ́sàn-án ìgboro ah. wa ní gbogbo wọn nínú ẹ̀gàn wọn ṣiṣẹ́ lè ṣe pé hospital ló ti land pé lànà hmm. ìṣẹ̀yẹ kan rescue you carry you go ọlọ́run àwọn ọmọláyé gbà wà nínú pa òun christian kò bí lásán máa bẹ ni sorry my baby are you okay na you fine na my baby ni wọ́n máa gbọ́ you mm, form online. no mo. wọ́n cook story. no na talent ni mo kàn. ọmọ ẹ̀wọ̀ tó mọ̀ pé tí o bá ń ṣe to the family tó ti jáde fún wa náà lè bá máa ṣe. àti eh, wọ́n tó ẹ dáadáa ni o fẹ́ kí wọ́n tó rárá. no wa lẹ́nu àná jẹ́ n pele. pé ah onímọ̀ya fún wa náà hmm, hmm. èmi ṣẹ̀yà bí ọdún mọ̀ya fún wa náà èmi ṣẹ̀yà bí ọdún mọ̀ya fún wa náà jẹ́ pé mr bí ọdún kan bá a dá sọ́rọ̀ tó wà. mi tiẹ̀ nígbà ni ah, ah, kí ló dé eh, bá tó ṣe pé bóyá nǹkan míì wà ń bẹ kí láti jọjọ ẹ. Ah, tó bá ya ti da lẹ́nu kó ya make pé o ṣe kinní yẹn fún kí wọ́n gan kó tiẹ̀ lè fi confam irú èèyàn tó jẹ́ bóyá ọkùnrin ni àbí kò ń ṣọkùnrin. Oh, ó dà gbọ́. jí láàárọ̀ náà kí ni ẹ máa ń dìde. ẹ oh, ẹ hmm, hmm. eh, tó kí ló wá kí ló lè wá fà náà. má lè fọwọ́ fún not the first time not the second time like not not jọjọ yìí like what could happen. àbí i don't know i don't know má wọrí alẹ́ yìí àgbà. ó dẹ̀ ní ló bá ti jí láàárọ̀ ó ń gbéra ó lè kò function ó lè kò ṣiṣẹ́. kò máa sílẹ̀ ọlákùnrin ó ti jáde ó ti ti gate ṣé o mọ̀ pé mo dẹ̀ fẹ́ mú kúrò lé ọkàn mi dẹ̀ sọ bẹ́ẹ̀ èyí ah, eh, ní ìṣe wa ń fà báyìí. jẹ́ ìpè ah, gbogbo nǹkan kan ń fà ní àbí. bóyá kẹ mọ́jọ́ mi bóyá kẹ mú déètì mi. Ah. kí ló máa ṣe báyìí. ama a máa dúró dè àbí o máa dúró dè. àjọ máa dúró sọ ẹ máa fẹ́ mí nìkan lẹ̀ sínú mọ́tò àbí síta. wá ṣebí wà tí ẹlẹ́jọ́ fẹ́ ṣe kinní yẹn fúnra yín. ẹjọ́ ṣe kinní yẹn dúró má má mọ̀ fọjọ́. bá mi fa kí ló ń ṣe ẹ calm down now ẹ iyọ̀ ẹ pọ̀ ẹ lọ́wọ́ alágò kọ́ ọ̀yàn ẹ kí ló ṣe dá dá àdéhùn kan pé kàn pẹ̀lú táwọn ẹ ṣé o ti hmm. ẹ ẹ lọ́wọ́ alágò you know what make I call you back I wan quickly solve one issue like that I go call you back na let's move on. wọ́n wọ́n wọ́n see time don dey go. ẹ kí wá ṣe time. we don too dey outside now see ẹ eh, kí ló fẹ́ ọ̀gá kí ló ṣẹlẹ̀. she go wan dey disturb dey wait na. ani ah wọ́n ah, lè fún mi pàdé náà láti mọ̀. guy stop na bọ́ọ̀lù fọ̀rọ̀ lọ wa and the father advice as to ma ṣe fún ẹ. so kí ló ṣe ọ̀gá pé mi ì lè bèbè. kí mo rí èmi yín mi mi ìfọ̀rọ̀ lọ yín but bí ẹsẹ̀ kan kí n máa fi nana babe na mi we dey go time don go. mo náà ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí i wọ́n sùn. bí ẹ bá fọ̀ náà ṣe pé sọ ọgbà agbóso ìjà ní tó ṣẹlẹ̀ yàtọ̀. Ah, make una count. kéèmí na my matter o. i don fall for ghana i go change am for you. na she dey call me sef ẹnu na she dey call me mi dey o. igu if you tó bá dé tán tí yín náà na so i go dey do o no be so like be o. ọ̀gá kò bẹ́ẹ̀ dàrú. ẹ wò èmi máa bọ́ máa bọ́ ọ̀hún torí gbogbo akọ̀ ń wora wa dẹ̀ ń gbìn à ń gbìn à ń gbìn sínú látàárọ̀ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ èmi máa sọ̀rọ̀ ń tèmi o kí ló ṣẹlẹ̀ ó ti sú mi ó ti sú mi akọ̀jókòó sí ìgbà látàárọ̀ ni ààrẹ jẹ́ àrómira bọ̀bọ́ yìí nọ́mbẹ̀ ò lọ àrílẹ̀kùn wọlé ṣé ibi tá a máa sùn mọ́jú rèé ni ó ti sú mi o. onípẹ̀dé ó ń bọ̀ má bínú. ó ń bọ̀ wò ni jọ́jọ́ tó rẹ̀ lọ mi ò kàn fẹ́ sọ̀rọ̀ ni ó ti sú mi babe àtàwùjọ láti wà ń bí now, kò make sense àkànlò kò síbi ààrẹ anything àbí ṣé ká kúkú máa lọ sílé tiwa ni tó bá dé àdèwà pìkẹ́ ń bẹ̀ kúkú dé náà. mi ò lè lọ lé yín náà ẹ ní jẹnẹrétọ̀ ooru máa mú yàn bẹ́ẹ̀ wọn dẹ̀ kí múná yín wá. Ah. ó tẹ̀ ti dá báyìí ó ṣe o ó fi rán ọlọ́run létí mi ó ti gbọ́ bẹ́ẹ̀ pẹ́pẹ́ jáde tí wàá lówó bí bàbá ẹ̀ ṣe lówó sí àní máa sọ̀rọ̀ báyìí sí wàhálà. no na ah Jọkẹ́ ah má má take it personal na kò ṣáà kìí ṣe pé bóyá ẹ̀yin náà ò ní jẹnẹrétọ̀ ṣé bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti bàjẹ́ ni ẹ̀hẹ́n bọ́ ó mọ̀ mí ó máa ra mi ẹni litu òru báyìí ara mi máa bẹ̀rẹ̀ sí ní gbóná ni inú wọn máa rún mí láti inú wa ni òkè ṣé yẹn ló fẹ́ kí n wá lọ kí n lọ kẹ lọ fèsì nílé yín sìn. amín. Eh, kò sí wàhálà jẹ́ ká máa lọ sílẹ̀. ẹ eh? mm. irú option burúkú wo nìyẹn kí ni reason tí mo ṣe wá bíbá yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ì lọ́lé wa o a ní nǹkan ń dẹ́rù bà mí bẹ́ẹ̀. ẹ wá arábìnrin jọ kí ni nǹkan tó fẹ́ ṣe gbogbo àbí kí ni nǹkan tó fẹ́ káwa ṣe fún ẹ torí ọ̀rọ̀ ẹ ò fẹ́ yé mi mọ́ báyìí wọ́n ní kó jẹ́ ká padà sílé ọ̀dọ̀ wa onírọ́ ooru máa mú ẹ ń bẹ̀ ara ẹ máa gbóná o máa laná nítorí ooru ká tún máa lọ sọ́dọ̀ ẹ̀ sì olẹ́rù màmá bẹ́ẹ̀ lọ jọ̀ṣẹ́ abẹ́ ewé ní ká sùnmọ́jú ni ṣé ká sọ bẹ́ẹ̀ jí mọ́jú ni eh. ikọ́ ṣàlà máa ṣe inú gbogbo ẹ̀. Ah. ìgbà ṣòro là ń mọ̀ rẹ o. kò sí wàhálà mo ṣáàrí pé àwọn ewé orí kọ́ green dada kí ló máa ń papọ̀ mọ́ ewé green yẹn kíni ẹ eh? eh, kíni ìwọ ló dẹ̀ wà ń sẹ́ńtà tó bá máa jáwé báyìí tó bá ṣe kóló. no now stop. no now kíni no now okay ni. bóyá kàdé sùn síbí bóyá kàdé sùn síbí àbí ká já ẹ lẹ́ẹ̀ káwa máa bá ti wà lọ. ẹ má ṣe bẹ́ẹ̀ náà kó dáa kó dáa. ṣé ká padà sínú mọ́tò. padà sínú mọ́tò it's okay kí ló wà nílé ta lè jẹ. kò sóúnjẹ kankan lé fún ọ náà wàá lọ́bẹ̀ ńlẹ̀. ilẹ̀ ti ṣú bí a kò bá wa ṣe noodles ṣé miss veg wà ní àbí ẹja dẹ wà. yes ma. bá wa ṣe noodles. ẹ wá arábìnrin kan kó tó lọ èmi ò jẹ noodles o bí a kò bẹ́ẹ̀ mi tẹ̀ bá. ní sáìmì. ṣẹlẹ̀ ti ṣú. yes ma. Ah. ìbùkún lóru yìí o fẹ́ jẹ ba o ò ṣe kúkú bá wa jẹ noodles tá a fẹ́ jẹ something light now. jọ ṣé ó wà ní abẹ́ òfin kan wípé dandan ni kéèyàn máa jẹ something light kó tó sùn. yes now. ní abẹ́ òfin bo nínú nàìjíríà. Hmm, ní ibo ìwé náà dà kí ló pẹ́. ó ṣe orí kẹ́ni kó mi ò ní tóbi máa lúkẹ́ òdì ni. Ah. Ah, ah. ẹ̀bà díẹ̀ kọ́ ni kò ṣe ẹ̀bà púpọ̀ ni kò ṣe pẹ̀lú gbogbo wàhálà tá a ti ṣe látàárọ̀ kí ọmọ tó fi nǹkan gidi sínú kó tó sùn kí ló ṣẹlẹ̀ ẹ̀bà púpọ̀ ẹ̀yin lẹ ń jẹ noodles torí ẹ̀ náà lẹ ṣe dàbí ẹni tí ò ní fọ́nà wo ọmọlúàbí jàre ẹ̀bà ni kò bá mi bí mo bá jẹ noodles màá tún mu gàrí lé kí n tó sùn. Eh? gàrí àti noodles bá mi tẹ ẹ̀bà tó pọ̀ jàre ó dẹ̀ pariwo ẹ̀bà díẹ̀ ẹ̀bà díẹ̀ tí ò bá wú ọmọ máa lọ lé mi. ìgbàgbé ló ṣe mí gan mi ò gbà tá wà ń sùkúù ọ̀dọ̀ ìlà kúkú wà bó ṣe máa ń ṣe nǹkan ìrìn kò sí wàhálà. wo tó bá ti yára a máa máa fi àpò a máa máa fi pẹ́ẹ́lẹ́. wàhálà lẹ kóra yín sí ẹ jọ ṣé èèyàn tó bá rí mi báyà kò ní rí i pé mo wà ẹ di mo lúkẹ ọdì ẹ̀yin rẹ dàbí ẹni tí ò ní funu ẹ̀yin lẹ mọ̀ ẹ ṣé ẹ ṣé. Hmm ẹwọ èmi ti débi tí màá sùn bí mo ṣe wà eh, atọ́kẹ́ um, bàbá tó máa ń ta gold. Oh. <laughs> Ah. ikú dóró. ta ló tún kú. owó kan tó pè mí sí yẹn ó dẹ̀ jẹ́ kí n rántí ìfẹ́ mi dé torí mo rántí pé ìfẹ́ mi dé nìkan ló máa ń pè mí ní àtọ́kẹ́ tí n bá ti wá sínú ilé ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀rẹ́ mi gan ìbùkún lẹ máa ń pè mí ó kò jẹ́ kí n rántí ọmọ yẹn ní ọmọ kékeré tó ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ tá lọ́mọ yẹn tiẹ̀ lè ṣe tó tẹ̀ wá fi ikú ẹ̀ tó fi dá wa lóró báyìí ah ah ó ṣe lọ. ọ̀ ìbò kan. ìbọn máa ń hmm. bá ẹ̀ náà ọgbọ́n máa fòrò igi gún ojú egbò tí ó ti jìnnà tí mò ń bẹ lọ́hùn gbogbo jìnnà yìí nǹkan tí ò dalẹ̀ mú mi rántí yìí. My love, how are you? More wà pa ìwọ ńkọ́? Yeah, I'm fine. N kò fẹ́ sọ fún ẹ pé mi nílé wá sí ọ̀dọ̀ ẹ mọ́ lẹ́nu ni. Uh, nothing really. Ó kọ̀ rẹ̀ Jùmọ̀kẹ́ díẹ̀ ni, so I felt I should just stay with her since tí dájú ò ìyá kò fún wà nílé bọ̀ ṣé kò fọ́ fẹ́ tọ́jú ẹ̀gbọ́n mi bí mi ṣe máa tọ́jú ẹ̀ ni. má bínú má bínú ó ṣàgbọ́n nǹkan tí mo sọ náà mo ní dádì ò sí láàárọ̀ àwọn. ok má wọrí ìgbà yẹn tó bá jẹ́ pé nǹkan tí mò ń sọ fún ẹ ò understand kò sí wàhálà. Ah, ah. ìfẹ́ kí ló ṣẹlẹ̀. ṣebí Cynthia ni mo ń ṣàlàyé fún Cynthia pé mi lè wá sọ́dọ̀ ẹ̀ mọ́lẹ̀ ni pé ó rẹ̀yìn díẹ̀ kó dé understand mi. Ah, ah. ara mi ti yá kí ló ṣe mí ṣe borí lásán ló ń fọ́ mi mo dẹ̀ ti lo oògùn mo kọ wíìg dẹ́ ni tí má dẹ̀ ti jẹun tán sin i'm fine so o lè máa lọ síbi tó ń lọ. This time you are not fine you are not fine mo rí bẹ́ẹ̀ ṣe ń ṣe inú ilé mo rí bẹ́ẹ̀ yín kà náà mi ì dẹ̀ sínú ilé the only reason tí mo fi lè fi yín lẹ̀ sínú ilé ni pé tó bá jẹ́ pé dáàdi wà around i can't leave you mi ì lè sínú situation yìí. ìfẹ́ mi ṣé bí mo ṣe jókòó yìí mo jọ èèyàn tó sick lójú ẹ̀. àà ah, ah, ṣé mi ìmọ̀ nǹkan tí mo rí ni sister mi. ó dáa máa lọ mo ti wà òkè tí má ti jẹun tó sìn èmi gan máa jáde ní àmàlà. Mm-hmm. mi ì lè lọ síbi ìkọ̀kọ̀ ti bá rí i pé ara yín ti wà òkè nìkan ló máa jẹ́ kí n jáde kúrò nílé kò sí dáàdì inú ilé náà kò séèyàn tó máa tọ́jú yín so kí ni mo fẹ́ lọ ṣe níbi tí mò ń lọ ẹ sọ fún mi náà tí bá lọ síbi tí mò ń lọ gan ọkàn mi ò ní sí ń bẹ̀ ibi ìbáyìí lọkàn mi máa wà. kò sí nǹkan kan tó ṣe mí ìfẹ́ hmm. kò fowó à ń lé tí bá nídìí nǹkan kó máa ṣe fún mi so kí ló ṣe tó lè lọ kó máa cancel appointment ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ yẹn eh, inú ò ní dùn náà. Eh, lẹ́nu yín lẹ́nu yín sísítà mi lẹ́ ń sọ̀rọ̀ kòfó ṣé kò ń ṣe kòfó tí èmi àti yín mọ̀ ni kòfó tí ò lè tọ́jú ara rẹ̀ ló máa wá tọ́jú yín no ẹ fẹ́ kí kòfó kó jẹ́ pé mo máa dé nǹkan míì ni mo máa bá mo ń sọ fún yín lẹ́ẹ̀kan kí n lọ síbi tí mo ń lọ gan ọkàn mi ò ní balẹ̀ náà kí lè sọ yìí you are the only sister I have in this world you mean everything to me and you are indispensable ṣe rí kí n tó lè jáde kúrò nílé yìí mo máa make sure pé ara yín wà òkè ẹ ti jẹun ẹ ti wà máa wá lọ síbi tí mo lọ with free mind. Ah. ìfẹ́ mi I know you love me mm-hmm. and I love you too but the truth is ìránṣẹ́ kan ò kí ń dìránṣẹ́ kan lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ mo sọ fún ẹ pé ara mi ti yá kò sí nǹkan kan tó ṣe mí ní tiwọn òkè. ẹ wo ẹ jẹ́ kí ìránṣẹ́ kan dí ìránṣẹ́ kan lọ́wọ́ èmi ni mo mọ̀ pé ẹ̀ fine gbogbo ọ̀rọ̀ tí mo ti ń sọ ìgbọ́n mi ìmọ̀kọ́ tí mo ṣe ń sọ ẹ jẹ́ kí n wọ kitchen kí n lọ bá kòfò kó ìsìn oúnjẹ tó ń sè sódà tó máa gbé wá ẹ máa jẹun ẹ máa lo oògùn yín and you will be fine. ìfẹ́ yìí ṣe bí obìnrin ọkùnrin ni ẹ́ ìgbà mi kí ló ṣe mí sìn. what's up now? Gba gba gba gba síbẹ̀. Oh. O lè kú tọ́jú àǹtí ẹ̀. Ah, ah. All everything. Mm. Mm-hmm. Ọ̀rọ̀ fẹ́ ti sú mi ọ̀. Mm-hmm. A ní ìfẹ́ sọ wípé kí kò fọ̀rọ̀ lá máa sóúnjẹ fún mi. Òun fúnra òun ló máa sóúnjẹ fún mi. Ó sóúnjẹ fún mi tán òun fúnra òun ló máa fìdí mi. Ah. Fìdí adúrú mi. Láì síkì. Láì síkì o. Ta ló sọ fún yín pé sísítà mi ò síkì? ta ló sick sísá ìwò ló sick. Ah, ah, àǹtí ẹ fẹ́ máa parọ́ iṣẹ́ ẹ̀ sick ni. ìfẹ́ èmi tó wò yìí bí mo ṣe dúró yìí bí mo ṣe róde dé tí mo kọ lóde sick lójú ẹ. mo mọ̀ pé ti wà ókè sí pẹ̀lú oúnjẹ tẹ̀tẹ̀ jẹ́ ń dání ni ẹ tẹ́ parí ẹ̀ tán mo mọ̀ pé ti wà ókè báyìí. ẹ wo ẹ méjì is okay family matter lele ìfẹ́ ó náà fẹ́ rí mi oh. ó need discussion and i'm expecting you to turn up ẹ̀gbọ́n kúnlé ẹ má bínú ṣeré òkè tí bí òun ni kò jẹ́ ká rí tó kẹ òun I have been very busy. busy yeah. doing what? ṣé ti fún ní iṣẹ́ driver ni. <laughs> you guys have driver ẹ ní bèkéńlé cook ẹ tún ní gateman iṣẹ́ wo ló wá ń ṣe iṣẹ́ tí ó kàn fipò òun ṣe tí ó dẹ̀ kàn yín ni pé òun tọ́jú ah, ah. my baby fún mi ah. iṣẹ́ tí ó dẹ̀ kàn yín nìyẹn. <laughs> ẹ gbọ́ kólé de wọ́n yìí tẹ́ ṣe ń sound yẹn ń sound bí ìgbà tẹ́ ń jẹ́ lọ́sọ̀. Ah, èmi ò rí nǹkan tó bá ibẹ̀ tí bá jẹ́ ah, lọ́sọ̀ ah, jẹ́ kí n jẹ́ lọ́sọ̀ àbí babe nǹkan tẹ́yìn bá gbélẹ̀ lè wúrẹ́ ń gbé lọ she is mine so jẹ́ kí n jẹ́ lọ́sọ̀. ẹ̀gbọ́n mi ṣé tí bá tiẹ̀ fẹ́ wá jẹ́ lọ ṣé bíi tèmi wá ni. wo kò sọ̀rọ̀ nìyẹn jọ torí ọlọ́run she is my baby for life ẹ eh, so ìyẹn tó bá dẹ̀ gbélẹ̀ òun lè wúrẹ́ ń gbé lọ. Eh, kò síyàn tó bá yín dùn wọ́n náà. enough má bínú ìfẹ́ babe eh? ìwọ mo wá <laughs> because orí òun mọ́ time ọ̀rọ̀ ẹ ti ń ó ti wà clumsy so <laughs> ẹ kò sí problem. tó bá pẹ́ ńkọ́. mo máa pẹ́ jẹ́ kí n pẹ́. Ah. Eh, ó dáa o ẹ ó gbẹ̀yìn ọlọ́run tó bá jẹ́yàn kan náà ló wà nídìí ẹ̀ kẹ́ni náà má kú mọ́ kó ju sáyé kó má kú mọ́ mo ṣàmọ̀ yìí pé kò sí nǹkan tẹ̀dá ṣe láyé yìí tí ò ní gbẹ̀fẹ̀ o ò lè gbin àlùbọ́sà kó o fi ká ẹ̀fọ́ nǹkan tó bá gbìn ló máa ká ẹnikẹ́ni tó wù kó wà nídìí ọ̀rọ̀ ọmọ ẹ̀ ọlọ́run á ṣèdájọ́ ẹ̀ ẹ wo ṣe ti rí gbogbo pọ̀pọ̀ ọ̀rọ̀ síta ẹ̀ ń wo ìgàn bóyá ká tiẹ̀ change ẹ̀ ká wo bóyá bíi comedy àbí nǹkan bóyá èèyàn tiẹ̀ máa wà ókè. mo ti lè lè yòwò mi ò dá yín kí ṣé o ti change channel ẹ̀ kó tó débẹ̀. no mo ti drop remote fẹ́ kó change. báwo ló ṣe wá change. ó ti change. ẹ wá. kí ló ṣẹlẹ̀ báyìí. ṣé mo gbé mo dé sọ fún yín mo sọ pé mi ò fẹ́ wọlé o. ṣé mo sọ remote. ta ló pa náà. kí ló ṣe ta ló pa náà. ta ló pa náà kí ló ṣẹlẹ̀ tá ló ń paná kí ló ṣẹlẹ̀ ẹni tó ń bọ̀ bá dí láti bá ọmọ tí pé mú jẹ o náà kò tiẹ̀ kí ló ṣe ẹṣẹ́ òun ronú jùmọ̀ kẹ́. ṣé you go on your phone am talk àbí kò padà sí ìgbòdè lọ face music àbí báwo. why you dey talk like this Miss jùmọ̀ sí ọ̀rọ̀ jùmọ̀ kẹ́lẹ́ lẹ́yìn ni ojú máa sọ ojú ní kí lọ sílé lọ sílé báwo guy na my phone na dey mix a lot of update dey wey get my shape as in. Yeah. and you no carry your lappy. i swear. Uh, you know wetin go happen eh me i dey follow one client relate inside there jẹ́ parí nǹkan tí mo ń bá sọ màá fún ẹ láàpín mi kò fi ṣiṣẹ́ then possibly mo lè log out lórí Instagram kí fún ẹ kó mm, wọ Instagram náà ọmọ news ẹ ìjà parí Instagram yẹn gan lọ́wọ́ yìí eh. àwọn celeb yẹn kàn fún wa back to back ni àwọn kan ń gbéra wọn ṣe pé ìfira wọn pa àwọn kan yẹn kọkàn marriage wọn tún gbogbo ẹ kàn ń lọ lótún lósì gbé. you gats be oh, o ṣé n fọ ni you gats be àwọn ló entertain àwa online offline wọn là ń kó jẹ àwọn à ń gbọ́n wọn mu. ọmọ yìí go make i bring my lapi now make i bring my lapi. right guard. Yeah, no, we should get it. Ẹ̀gbọ́n Kúnlé. Afa na ẹ̀jẹ̀ mi. Wọ́n á Ọmọ ọlọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. Ẹ̀gbọ́n. Ló ṣẹlẹ̀. Ìfẹ́ owó ò gbọ́dọ̀ pọ̀ jù náà. Sọ. Mo gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bọ̀ rẹ̀ yín sọ lórí fóònù ẹ fẹ́ ṣe yahoo plus ẹ̀gbọ́n kí ló sún yín dé gbogbo bẹ́ẹ̀ kí ló fa gbogbo thinking yẹn tẹ́ fi decide pé yahoo plus ni next thing ibo lẹ fi gbàgbọ́ yín sí àbí nígbà wo ni nǹkan ayédèwà jọba ní life ní tó tó báyìí torí gbogbo nǹkan tẹ́ ń sọ yìí tí mò ń gbọ́ lórí fóònù material things lásán tó jẹ́ pé gbogbo àmọ̀ pé asán ni everything pátápátá vanity ni asán ni gbogbo ẹ̀ pátápátá ok ẹ jẹ́ kí n fún yín ní instance kan tẹ́ bá wá ṣe yahoo plus yìí tí owó wá padà dé ẹ jọ kí láǹfààní owó téèyàn ní téèyàn ò ní ìfọkànbalẹ̀. no ẹ disappoint mi o ẹ disappoint mi gidi gan because mi ò expect pé ó yẹ kẹ́ máa entertain irú ọ̀rọ̀ báyẹn. ìfẹ́ mi dé ṣọ́ọ̀rì o máa ń gbọ́dọ̀ máa ń sọ pé sápá sápá ò dáa ọlọ́run tó bá mú ẹ sápà ò dáa sórí dorí mi ó wù mí náà ṣe kí n máa púpọ̀ kí n máa ṣe gbọ́n kí ó wù mí náà ṣe but ìwọ ló tún wá gẹ́tẹ̀ rọrùn sórí ẹni tí mo bá sọ lórí fún yẹn kò wá ní ẹni mi ṣe anything gbà kò ṣe anything I swear. ẹ ṣe anything ẹ̀gbọ́n kí ló dé ń sọ̀rọ̀ báyìí náà mo ní mo gbọ́ gbogbo nǹkan tẹ́yìn méjèèjì jọ sọ. n ò lè parọ́ fún ẹ. ẹ ń sọ pé kí sápá máa mọ mi dorí mẹ́wòó ṣé kò wèmí náà ṣe ni. lórí ah, mẹ́wòó mi náà ṣe mo gbọ́kàn mi lọ́lọ́run ni. Ah, gbogbo nǹkan tẹ sọ pátápátá ni mo gbọ́ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ fi ń nù mí nígbà tí mo jẹ́ ọmọ kékeré wá fi nù mí mo mọ̀ jẹ náà ah ok ṣé gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ tẹ sọ fún pé ẹ máa gé bàtí gbogbo ẹ ni mo gbọ́ tí kò bá wọn yìí ṣe kí ló dé tẹ ṣe máa sọ fún pé ẹ máa gé bàtí ẹni interest ni yẹn náà. ok ok má bínú má bínú mo lè promise ẹ pé mo ní ṣe kẹyà má ṣe mo ní ṣe you are my word kẹyà má ṣe mi inú mi dẹ̀ máa fi bẹ́ẹ̀ bá ṣe trust ni wọ́n ṣe. because at the end of the day kò sí ìṣòro náà tó lè dojú kẹ̀dá láyé tó bá gbójú sókè ọlọ́run wà lókè náà ẹgbẹ́ kan iná ọlọ́run náà kò síbi nǹkan náà ṣe lè kéré tó bá yọ máa padà pọ̀ náà ẹ bá ní ẹni èṣù ẹ bá ọlọ́run sọ̀rọ̀. ẹ gbàdúrà bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà èmi gan-an tí mo mú everything máa bá yín gbàdúrà náà mo dẹ̀ wà very sure pé kò sí nǹkan náà láyé èyí tó le kokokokoko tí ò ní rọ̀ no condition is permanent. ó parọ́ tán. ẹ má ṣe o ẹ má ṣe ikọ́ tí mo dẹ̀ ṣe ń sọ fún yín nítorí pé fẹ́ ẹ̀gbọ́n mi ni mi ìdẹ̀ fẹ́ kẹ́gbọ́n mi máa gbọ́ gbogbo orú nǹkan báyìí báwo ni màá fi ìlú fẹ́ ìṣó fẹ́ sọ fún mi ní ìsọfún pé mo fẹ́ sọ fún wọn náà jẹ́ ẹ̀gbọ́n yìí náà o ò ní láti máa sọ orúkọ fún mi fún un gẹ́ẹ̀sì àbí ìdókòwò ò lẹ́gbọ̀n kò ní a máa jọjú ayé o we are brothers for life mo ti mọ ẹgbẹ́ tó máa ti o. yes torí ẹ̀ náà ni mo ṣe ń bá yín sọ tẹ bá dẹ̀ fẹ́ tọ́jú àǹtí mi kò ṣe bí owó ìyàwó plus. ǹdẹ̀ ni mo ti gbọ́. ẹ má ṣe bí bá tó máa bọ̀ kúrò ká máa ṣe dorí mi wò ní wá ni. ẹ̀gbọ́n ti bá mọ̀ kó wo dorí mi ni tí mo kó wo yahoo plus mi ni wá ṣe dorí mi. tọ́wọ́n máa hype ẹ̀ wọ́n fọ di dj wọ́n fọ di atman. ẹ má ṣe yẹn fún mi ẹ̀jọ́ torí ọlọ. àbínibí o zindalea àbínibí namadi adakundeya mendeza ndeya mamadi de o àbínibí baba de de o soon, much is expected. I'm not joking. This house is not safe anymore. Ah. Hey, Ọlájùmọ̀kẹ́. Ta. Kí ni nǹkan tí ò save nínú ilé I don't understand. Ẹ wo ẹ lè understand. Ẹ lè understand. Mi lè understand. Yes. Eh, eh, ok ok. Èmi believe pé ó dàbí àwòjú movie òun ni nǹkan tí ó ń ṣe tó fi ń gbọ́ strange voice tó fi ń rí strange pictures bóyá ò ń wo àwọn movie tí ó yẹ kó wò bíi horror film or um, your own imagination. dadi kò kí n ṣe imagination ah kò kí n ṣe imagination ọmọ ẹ wo. ok ok ok jẹ́ ká ṣe báyìí um, probably inú ilé yìí ti tóbi jù fún ẹ sitting room lókè nísàlẹ̀ ìyàrá pọ̀ then tí ìwọ fúnra lára ẹ bá fẹ́ sùn lálẹ́ ìwọ nìkan ló máa ń dá sùn nínú room kò sí partner kankan lẹ́gbẹ̀ẹ́ bóyá kí n gba security fún ẹ àbí what do you think. security hmm. ẹ dáàdi ṣe ti bá ti wá fẹ́ sùn ẹ ṣe security màmá bá mi sùn ni. Eh, bóyá ṣe àbí ṣé màá tún wá ní káwọsẹ̀ máa sùn nu yàrá tiẹ̀ ni ṣé yẹn possible. what káwọsẹ̀ eh? sùn nù yàrá mi. Mm-hmm fún kìnnì. o ò ní gbọ́gbọ́ kú gbọ́mọ̀ wọn á sì máa ṣe bẹ́ẹ̀ yẹn. ẹ eh, eh, wà realistic ẹ eh, wà realistic ọlọ́run ah, ó dẹ̀ pé nǹkan tí mo kàn ń sọ fún yín ò tiẹ̀ yé yín. ok ok ok sọ so the exact nǹkan tó ń ṣẹlẹ̀ gangan mo fẹ́ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ gangan. bíi kí èèyàn máa gbọ́ oríṣiríṣi ohun bíi kéèyàn wà ń lé kó máa rí fìrífìrí pé bóyá èèyàn ń kọjá èèyàn ń rìn hm? gba mí bóyá ẹni ẹ ń kùn ó ń lùlù ah. àbáwọn èèyàn different things mi ò lè explain tí má explain kò lè yé yín. sound eh. kò dẹ̀ ń ṣe pé bóyá o lọ pàtí o jókòó sẹ́gbẹ̀ẹ́ speaker jù téèyàn bá jókòó sẹ́gbẹ̀ẹ́ spíkà jù tó bá máa fi délé ẹ̀ padà lálẹ́ wọn gbọ́ hóó gbogbo nǹkan báyẹn ó lè fà á You know? Uh, why are you looking at me that way? Why? Hmm? Okay, okay. Má I'm so sorry, baby. I'm so sorry. Okay, jẹ́ kí n ṣe báyìí torí ó dàbí pé o ti ń mú ọ̀rọ̀ yẹn rí bákan bákan mi ò dẹ̀ fẹ́ kó o ronú jù you know ṣé kí n move ẹ kúrò níbí báyìí kó o máa lọ sí ilé mi tó wà ní Magodo pending the time tèmi fúnra lára mi fi máa padà sí Nàìjíríà fún ìyẹn kọ́. Thank you, Daddy. You're welcome. I love you. Love you more. Yes, I want to go. Is that okay by you? Yes. Good. Mo fẹ́ máa lọ. Ṣé mo lè máa lọ lé mi? No, má ṣe ní wàdùwàdù ilé ta ti ti pa síbẹ̀. Wọ́n ṣe máa tún ṣe, wọ́n clean ẹ̀, wọ́n á ṣe everything. Mọ́sọ̀ máa tún bẹ gba àwọn security tó jẹ́ akíkanjú èèyàn, máa tún bẹ gba àwọn síbẹ̀. What about that? Ah, very well, thank Good. you. Mm. Ṣé. Oh. I love you, daughter. I love you too. God bless you, Fọlọ́. I love you ṣé ṣé mo lè má lọ lénìí. lókè ó pẹ́ jù títí ọ̀la kọ́kọ́ fún èmi ní nǹkan tí mo lè fi step down náà oh, o lè bá mi mú pépà mi nínú yàrá mo fẹ́ ka pépà mo fẹ́ ka pépà. èmi ò láì gbogbo rọ́bìṣì yìí o kí ló ṣẹlẹ̀ gangan náà ah, báwo lè nǹkan ṣe máa wà tó dẹ̀ máa mú adúrú mi á dẹ̀ plug mi mọ́bì kan mi mọ̀ bóyá mò ń ṣiṣẹ́ àbí mi ò ṣiṣẹ́ náà. rubbish kẹ. rubbish náà ẹ èwo ni ká máa ká máa ṣiṣẹ́ irin kí ẹ máa jẹ ilé àwa wá ń ṣiṣẹ́ ìlérí à ń jẹ̀jẹ̀ irin máìdì mi dẹ̀ ń sọ kí ni kan ṣé kò yẹ kó ń lò wá ṣá. Ah, ó dà pọ́n ń lò wá tọ́jú ẹ̀ ń ṣe fún wa lówó yẹn hmm. wàhálà ẹ̀ ò pè ká nígbà tí kò sí nǹkan kan tá à ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri patí tí wọ́n ti pè wá tá à ń lọ síbẹ̀ tá lọ ń jẹun kan tá à mọ̀ bí ó ti lò wá bẹ̀rẹ̀ ìránṣẹ́ fura náà hmm. àbí pàtí family máa pè wá ṣáwátà àti ìbò ẹnu ara wa la fẹ́ bọ́ ti family hmm. ṣígbà yẹn la fẹ́ sọ àwọn yẹn jàwá rí iṣẹ́ ń sìn ọ̀n fún wa lówó à ń rí ìlà àti pé tabakọ̀ ti jókòó bá àní rẹ́ni bọ̀dì à ń lọlé padà tó bá ti jókòó tó bá dé rò pé àlọ́lé náà nìyẹn ṣé yẹn la fẹ́ sọ ẹ wá ní pé ẹ tẹ́ ń ṣe yẹn ò pé yín àwọn kan wà tó ń ṣiṣẹ́ bí erin tí wọ́n rí nǹkan kan ṣe owó tó ń gbà gan chicken change ló ń gbà. wo wo wo wo wo mo ti gbọ́ gbogbo nǹkan tó ń sọ mo ti gbọ́ but kí tí wàá ní ìdúró tán tó dá a dúró báyìí ṣòro àwọn olówó yìí gbogbo nǹkan tó ń ṣe kò necessary ó dá wa dúró sí bíi látàárọ̀ ó dé ó wà lókè ń bẹ yẹn kí ni I don't know. gàjí owó fúnlẹ̀ ibo máa bízì ni. wọ́n bízì wo náà wọn mọ̀ pàdùn. Ah, ah. ah, ẹ ká sọ ma yes ma. ẹ jẹ́ má bínú pé mo dá yín dúró. Ah! ìbínú kẹ ẹwà ìbínú kẹ àwa kẹ àwọn ń bínú kí lóò fẹ́ fi bínú ṣe kọ́ ló ń ṣàánú wa. Ah. dáàdì sọ fún mi pé ó fi sí mi. bẹ́ẹ̀ni dáàdì ìgbà tó ń máa describe OPC yẹn báwo náà ṣe sọ fún yín. mo wọn sàn kankan kàn ní OPC mi. Ah. wọn fi tọkàntọkàn sí. ṣe rí àwa tẹ̀ ń wé OPC gangan ni wá tọkàntọkàn wá wà ń bẹ. Oh, hmm? wọn ò tún wá sọ tán o ṣẹ́ni bẹ́ẹ̀ tún ṣe ń wò wáyé two in one ni wá OPC plus àmọ̀tẹ́kùn. ẹ eh, ẹ no no um, ẹ clarify ṣé OPC nìyí ni àbí àmọ̀tẹ́kùn. méjèèjì ẹ eh, ẹ mọ yàrá yìí o ẹ ah, ẹ mọ àwọn èèyàn tó fẹ́ bá ń oh. ṣiṣẹ́ o. ṣẹwárí OPC tá à ń sọ yìí eh. ó poríṣi méjì ngbà tó máa sọ̀rọ̀ ẹ fún wọn categorize ẹ̀ fún yín corporate OPC ni wa àtúnwá lóògùn. for real oògùn tó bá ní oògùn oògùn ló dúró yìí. yes. Ah! ṣé wàá rí kò ń tún ṣe pé oògùn yẹn gangan ẹ mọ ẹni tó ń pè láàárọ̀ ni. irọ́ kò ń ṣe ẹ̀gán tó fẹ́ máa lọ pé ayọ̀ ní ìyá bàbá Ògúnṣọlá irọ́ àrọ̀ ni gangan ṣe nígbà tí àrọ̀ ni máa kú ó ní agbára gan ológun ní ó ní agbára gan nígbà tó máa kú gbogbo àwọn nǹkan tó fi ṣe agbára ńgbà yẹn èmi ló kó fún. Ah, èmi ò máa èmi ò ń fọ́ǹbù ni àbí kí n display ìwé kẹ̀kẹ́ rí nǹkan ẹ bẹ́ẹ̀ ṣe wà mo lè ní kẹ́ move ẹ dẹ̀ máa ẹ máa suspended by ok ẹ ẹ fẹ́. ṣé ẹ tún mọ̀ nǹkan kan tó tún ṣẹlẹ̀ Ogun State tí mo ti wá kò sí èèyàn kan tó wá látògùn state tí ò ń lo oògùn. òun nìyẹn <laughs> Ogun State ni. àbí rúkú lè lè báyìí sì dùn ọ lọ. ṣẹ́rí ṣẹ́rí ṣẹ́rí àyà mi máa ń já tí n bá wà nulẹ̀ fúnra mi. <laughs> Ogun State lèmi ti wá mi ìdẹ lóògùn. ah irọ́ ah. ọwọ́ ẹ̀yìn lẹ ti máa wá bóyá water side. <laughs> wọ́n ta sáàlì ẹ̀ ti máa wá. <laughs> ṣẹ́ni bí èmi ṣe wà yìí ẹ wò mí látòkè délẹ̀ ẹ kọ́ lè wò pé mo kéré o páàgùn yọ mí lẹ́nu bẹ́ẹ̀ ni mo sọ fún yín. wọ́n mi nílùú àti mo ti wà igbóra èmi kan igbóra kan ni oògùn ìdí gbé mi lọ ó gbé mi padà ni kò ń ṣe pé bí a pé ẹ̀rọ ẹnu àwọn kan wà tó máa gbé lọ tí wọ́n ní gbé padà ó gbé mi padà ẹ̀yìn náà àti lọ àti dé ni mo ah. dé padà ni láti mo fi dé. nǹkan tó fi gbéra láti ìmọ̀ ẹ̀kọ́ Abẹ́òkúta ah. Abúlé Ẹ̀gbá Ṣàngó tó fi lọ dé Mùṣín kò síbi tó ń bọ̀ wá. ẹ ẹ jọ mo ní question kan tí mo fẹ́ béèrè. ok. ṣé bẹ́ẹ̀ wà yìí hmm. ẹ lè ẹ lè ẹ lè bá ghost jà. ghost kí lè pè é ẹ sọ. ẹ lè ẹ lè bá ghost jà ẹ lè lé ghost. àwa ni táwùtù ẹ bẹ́ẹ̀ni àwa ni táwọn ghost. ó dàbí normal person àti wèrè èèyàn yẹn pé wèrè èèyàn àti normal person wọn jọ wà wèrè máa pa ni. táwọn ẹ ló dúró yìí. táwọn ghost ló dúró yìí. tó o bá yọ ó máa torí wa ó máa lọ fúnlẹ̀ ó máa mèrè á máa lọ á máa lọ á máa lọ. àlejò wa ó kéré <laughs> ó kéré gan. ẹ tó kún ìbàlẹ̀ ìmọ̀ àwọn tó fẹ́ bá yín ṣiṣẹ́ ó dẹ̀ ń dùn mí gan. oògùn. ẹ mọ̀ kan hmm. ṣẹ̀rí irú ẹ̀yin tí mo like láti bá ṣiṣẹ́. all right. in fact lágbára Ọlọ́run máa pẹ́ fúnra wa. àmín àmín àmín. èṣù oníyàwó. àmín àmín. àní dààmú. àmín inú mi dùn gan ni. you are looking beautiful. ẹ má wọrí ẹ lè máa ṣiṣẹ́ yín lọ. all right thank you so much. ṣe gan wa mo really appreciate it's my pleasure too. <laughs> wípé wọn ọmọ wa ẹ ó dẹ̀ ń dùn mí. ẹ na ọmọ ọ̀gá ni ṣọmọ ọ̀gá ni. Eh. Ah, máa tó gbà wá síbí ọmọ wọn ló máa jẹ́. ọmọ wọn ni ló máa jẹ́. Eh mi mọ̀ bóyá nǹkan tí mò ń rò bóyá ìwọ gan rò. kí ni ẹ o. bó e nà yẹn hmm. kí ẹ wá máa nà. àìrókèrò nìyẹn. lọ́nà wo. àìrókèrò nìyẹn nígbà tí wọ́n bá gbà wá sí ṣe táwọn á na ọmọ ọ̀gá wọ́n máa lé wa dànù ni. nínà tinú tiẹ̀ náà máa máa dùn sí ni o. inú wo lè dùn sí i. ọ kàtígórì yẹn yàtọ̀. kí ló ń ṣe é kàtígórì lè ṣùgbọ́ ṣọlá àwọn ọmọ olówó yẹn wọ́n máa ń láìkí àwa gíran o. gàjí. nítorí pé àwọn ọmọ olówó yẹn bí bọ̀tá náà ṣe máa ṣe bọ̀tọ́ mi bá bà. gàjí. Ah, màá ṣe bí ọṣẹ ṣe ń ṣojú. gàjí. Hmm? wọ́n má jẹ gíran wọn padà wà lẹ́wọ̀n bẹ́ẹ̀ ni mo sọ àdéhùn alẹ́ wọn o mo mọ̀ kó tí mo sọ o. bẹ́ẹ̀ni ògbèrè ni ẹ̀ ń kí ló ṣẹlẹ̀ ṣe bí wọ́n sọ pé olóògùn ni. ilé tẹ̀ ń sọ báyìí ìbájọ́ dúró bíbá ló lè tí mo ní mo ní ogún kí lè ní ogún tani kí ni lórí kí ni lórí kí ni lórí kí lórí màdà lórí kí ṣe ṣe ẹ̀yin náà gbariwo. mo gbariwo kódà mo tún rí gangan. kí lè rí. Okú ni. Yé! Erókù. Lílì Sátidé erókù láì ṣe Tọ́sídẹ̀. Ẹ mo rókù. Ah! Ah! Kí ló wá dé? Ibùké òkú kí ló wá ká? Ṣé bí ìjẹ́ sẹ́mẹ́ntìrì ni? Eh, ah! Kí ló rọ̀ báyìí? Kí ló fẹ́ ṣe báyìí? Bùrà eh, ó yà tẹ̀lé mi lókè wá ló bá mi lé jáde. Lẹ́kìnì. Okú náà the ghost. The ghost. The ghost náà. Ṣé bẹ́ẹ̀ sọ fún mi pé táùtì ni yín pẹ̀lú agbára ju ghost lọ? Táìrò táùtì ìwà ọmọ àgbèrò ló jẹ́ táùtì ẹ sọ fún mi pé tout goats and tout pé wọ́n jọ jura wọn lọ pé tout ní ìpẹ̀lẹ̀ ìbókù jáde lé. ẹ sì wá gbọ́ ni o. wọ́n ti ti padà ju tout lọ bá yẹ kó yẹ kó. ẹ̀yin sọ fún mi pẹ̀lú ògùn. ìrọ̀sọ ìrọ̀ ìrọ̀ ògùn lèmi sọ ògùn mo ni mo ní. paracetamol mo sọ fún mi nítorí bá ń fọyín ẹ wá gba paracetamol. kẹ́lẹ́ ẹ̀yin tó sọ fún mi pé páàkù yọ yín lẹ́nu olórí burúkú ni kí ló dé tún parọ́. irọ́ inú ló yọ mí lẹ́nu báyẹn ni mò ń sọ. tó fi ń lọ tọ́lẹ̀ tàbí. àbúdá ẹ parọ́ burúkú ẹ parọ́ ògo ni o ẹ̀yin tó sọ fún mi pé àmọ̀tẹ́kùn OPC ni OPC àmọ̀tẹ́kùn. irọ́ yẹ kọ́ yẹ kọ́ padà bẹ̀ yé yé yé ìdúró ìdúró ìdúró ìdúró gàjí kí ló mú agogo ní kàṣà kò sí mi. wúyà àwúrọ̀ ni tò. wúyà àwúrọ̀ ibo là ń sá lọ kí ló ń lé wa ta là ń lé kí ló ń mú wa gangan kò yé mi o. gàjí wàhálà ti dé because ọmọ ọgá gbọ́dọ̀ káwa mọ bíbá yìí tó bá padà gẹẹti ipa ti sákò lẹ́nu gbèsè wọn níwò pé àwọn tá a fẹ́ sí kí àwọn security bag àwọn tá a fẹ́ sí kí àwọn ti sá lọ. àwọn ah, kan ọ̀rọ̀ ìsìnkú ọkàn lè léyìn ṣé èmi ni wá kù. Ah, Dàjí a gbọ́dọ̀ kọ́kọ́ sàṣàrà fẹ́mi ara wa báyìí èyí lè fà á èyí lè fà á ló fà á kèmí wọ́n kìíní wálé. àyìn lè ah, yẹ ẹran sọ́bẹ̀ lè sọ pé agbára táwọn nílò kù ọwọ́ yín ló wà ah. agbára táwọn nílò kù ẹ̀yin lè jogún ṣé ìfẹ́ dé. ọ̀dẹ̀dẹ̀dẹ̀ tàbí bẹ sọ pé agbára táwọn nílò kù. kí lè wá sọ. mo ní gbà tí àrọ̀ ní máa kú agbára tó lòmí ìrántí gbà lọ́wọ́ ẹ̀. ẹ tún pààrọ̀ ojú kò rojú kí la fẹ́ ṣe báyìí ẹni tó eh, wẹjú lẹ́rù. òun lẹ́rù bàbá bá àwọn òwẹ́jú. Ah, n tó ṣẹlẹ̀ ti ju wa lọ nìyẹn. yẹ ìdílé yẹ ìdílé yẹ yẹ. èmi ò lè gbé bẹ́ẹ̀ yẹn mọ́ o mi ò lọ́bẹ̀ yẹn mọ́ mi lọ. ọ̀rọ̀ àgbẹ̀ ò yé mi o ó kàn ń pariwo o lè gbé bíbá yìí mọ́ o lè gbọ́hún yẹn mọ́ o lè ṣe this o lè ṣe that on top of wetin òun rí nǹkan kan ẹ̀yìn ilé ń pò yìí kíní kan ń ṣe kíní kan jọ ń torí ọlọ́run ọba ìjọ wo ló sì kúrò ní bíbá yìí náà ó sọ fún mi pé ẹ̀rù ń bà ẹ́ ń bí mo dẹ̀ fúnra lára mi wọ́n fa ẹni lémi tó wà ní màgòdò pé kò máa lọ síbẹ̀ pẹ̀lú security ó máa sun ọjọ́ kan délẹ̀ ń bẹ̀ tó tún fi sá kúrò ń bẹ̀ tó lóun ìrìkúrè jọ́ ṣó wẹ́jú ni because ẹni tó wọ ìgbìlẹ̀ rò ń bà kí ló ṣẹlẹ̀ gangan I want to know. dáàbì bọ́ sí ìlú èyí ṣe rí same thing tó ṣẹlẹ̀ ní àná gbàdúgbò kíkẹ́ náà lónìí she was just complaining from A to Z ó ti sú mi ẹ wo ti sú mi gbogbo eléyìí ó ti kọjá ojú lásán ó ti sú mi ẹni láti fún àkọsí sí àbí kẹ ẹ bá sọ̀rọ̀ kọ ẹ jẹ́ kó spíkọ̀. jọ Ọlájùmọ̀kẹ́ sori kí ni nǹkan tó ń rí gangan mo fẹ́ mọ̀ sọ fún mi torí wípé tó o bá ṣe ohun ètùfù o ní máa kí ìsẹ́yìn kùnlé ṣé o ṣe nǹkan kan ni ṣé o ṣoògùn àbí o bá wọn ṣàwo àbí o bá wọn ṣèmùlẹ̀ àbí o bá yàn kankan ní àdéhùn tí ò yẹ kó bá ní tó wá ń dẹ̀ láàmú sọ fún mi mo fẹ́ mọ̀ ẹ́ kí ni ìṣòro ẹ̀. òṣù ọ̀ mi ò dẹ̀ rí nǹkan kan ẹ̀rù kàn bá mi. ẹ kí ló ń bẹ̀ lẹ́rù tí ò bá ní nǹkan tó jẹ́ tí ò bá ní nǹkan tó dé ẹ̀rù oníbàá ẹ̀ náà kí ló ṣe dárú jẹ́ ń bà ẹ́. ó ṣe jẹ́wọ́ nìkan ń bà ẹ̀rọ ṣé bá gbogbo àwọn tó kù ẹ̀rọ ṣé bẹ̀ ní. ó ti dé o. big daddy ni. ó ti dé ó ti dé. ó ti dé kí ló ń ṣe kí ló dé. I told you that I want just. ṣùgbọ́n o ṣe tó bá jẹ́wọ́ gbogbo nǹkan tá a sì ti lè jọ you are going nowhere. ẹni ni mo mọ mo ti gbọ́ mo dá mo ti gbọ́ máa jẹ́wọ́ jẹ́ jẹ́wọ́ jẹ́ jẹ́wọ́. ọ̀ya ọ̀ya kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló ṣe ó yá jẹ́wọ́ nǹkan tó ṣe jẹ́wọ́. ìfẹ́ mi dé ni. kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé ìwọ mọ nǹkan kan nípa ikú ẹ̀ àbí ṣé wọ́n sọ fún ẹ kó kó máa ń bá láàyè lọ́dọ̀ kí ló kọ̀ wá tiẹ̀ kí ló rẹ̀ sí wa kó kí ló mo pa wọn. ṣe gbára lẹ́nìyàn ṣèbẹ́ nìyàn lápé má ṣe gbára Do not trust no one. Sista mi, kí ló ṣẹlẹ̀ kí ló fa omijé lójú yín? Sista mi ẹ bá mi sọ̀rọ̀ náà, kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ ṣe ń ké? kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ọ̀gbà ẹ bá mi sọ̀rọ̀ nàún. Ọlákúnlé ni. ẹ̀gbọ́n Kúnlé ẹ kí ló ṣe wọ́n. mo ti ṣe mo ti ṣe ṣe má ṣe ó dẹ̀ ti ń bínú. ẹ kí lẹ wá ṣe fẹ́ gbọ̀n Kúnlé tó lè máa gba omijé lójú yín nàún ẹ máa yanjú ẹ ní anything tí ò bá ṣẹlẹ̀ láàrin yín kí ló wá dé tẹ̀ ń ké. ilé yóò ṣe yanjú o o ṣe o ṣe fún mi. Ah, ṣó lè tó bẹ́ẹ̀ ni. ọlákùnlé ká mi pẹ̀lú ọkùnrin mi lórí bẹ́ẹ̀dì. ẹ̀gbọ́n kúnlé ká yín pẹ̀lú ọkùnrin lórí bẹ́ẹ̀dì. Ah, ah. ìgbà wo lẹ bẹ̀rẹ̀ wà pálapàla yìí náà kí lẹ bá débẹ̀ kí ló sún yín débẹ̀ ṣèbẹ́ ti ní ọkùnrin tí ọlọ́ẹ̀gún lákúnlẹ̀ la mọ̀mọ́ yín kí lẹ tún ṣe pẹ̀lú ọkùnrin mi. mo ṣe jọ mi. ẹjọ́ ta wá ni. mi tiẹ̀ mú ṣe ṣẹlẹ̀ ṣògo ni láti ọdún tèmi àti ṣògo ti ń ṣọ̀rẹ́ wa bọ̀ mí mo bó tiẹ̀ ṣe ṣẹlẹ̀ bóyá ó fún mi ni o bóyá ó fẹ́ nǹkan sórí bẹ́ẹ̀dì fún mi ni o bóyá ó tọ̀ nǹkan sójú ni o bóyá ó lówó ni o bíi tí bóyá ó da nǹkan sílẹ̀ fún mi tí mo tẹ̀ mọ́lẹ̀ ni o bóyá ó faṣọ kan bò mí lára ni o tó ti ṣògùn sí mi tí èmo mi bó bó ṣe ṣẹlẹ̀ kò yé mi. sísá mi ẹ̀yin ẹ̀gbọ́n nǹkan tẹ́ ń sọ lẹ́nu gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu yín náà ẹ̀yin àti ṣògo ni bóyá ó tẹ̀ nǹkan sílẹ̀ ni bóyá ó fògùn ṣọ̀rọ̀ ṣọ̀rọ̀ nìyẹn ni ẹ ṣọ̀rọ̀ nìyẹn ni kí lè wá kiri náà kí lè ń wá kiri èyí náà ẹ fa abẹ́rẹ́ gúnra yín òkè tó fi gán wọn làkejì náà ah, boyfriend yìí ka yín mọ́ ọkùnrin mi ẹ̀yin àtọkùnrin mi ẹ ń sọ pé ẹ ṣe ìkọ́tẹ́ ṣe ò dá rárá tó bá jẹ́ pé obìnrin kan ṣerú ẹ̀fẹ́ mi ṣẹ́yìn máa gbà ni wọ́n sọ̀rọ̀ èdè sọ̀rọ̀ ó ṣọ́ṣọ́rọ̀ yìí ṣó make sense sí ń ṣá. ó dùn mọ́ mi lẹ́nu kò make sense o nǹkan sọ ni mo oh, torí pé ó dùn mí ni mo ṣe ń sọ. sísítà mi nǹkan tẹ ṣe yóò dára rà ah, kò dára rà ẹ má jẹ ká tiẹ̀ lọ kò dára rà náà ẹwọ ah. eh. ẹwọ ẹ má sunkún ẹ ẹ má sunkún ẹ mọ̀ pé mi like máa rí ní condition ẹ mọ̀ pé mi like náà eh. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù náà ní sùúrù abẹ́. mo nífẹ̀ẹ́ ọlágúnlé wo I can't do without him I don't know what to do I'm so. mi ò mọ nǹkan tẹ́mi lè sọ sọ́rọ̀ yìí mi ò mọ nǹkan ti gbọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ ọbẹ̀ ti ṣe ẹ mọ̀ ohun tó ṣẹlẹ̀ ẹ ṣáà ẹ mọ̀ ohun tó ṣẹlẹ̀ ẹ ní sùúrù ẹ mọ̀ pé mi láìkí máa rí ní múdù yìí nà án ẹ wo bíbá ẹ ní sùúrù ẹ ní sùúrù sísá mi ẹ ní sùúrù ah, ẹ má ẹ má ẹ má ṣe báyìí nà ẹ má ṣe báyìí nà ṣe fẹ́ kí mi náà máa kí mi ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ máa máa try àti pé bá wọn sọ̀rọ̀ ó lé o ó lé o mi ní parọ́ fún mi because èmi gan lè gbà bẹ́ẹ̀ tí màá bá wọn sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ kọ́ lọ́run dẹ̀ jẹ́ kí wọ́n gbọ́ ni ẹ ti understand. ó dẹ̀ máa gbọ́ ó ṣe é. ẹ dìde jàre ẹ dìde ìwo ni tẹ̀dẹ̀ tẹ̀dẹ̀ tẹ̀dẹ̀ ń kúnlẹ̀ fún yàn ẹ̀yin ni kẹ́ put affairs yìí nọ́dà o mm-hmm. tí bá bá wọn sọ̀rọ̀ tó ń sìn tó bá gbọ́ ẹ má tún lọ embarrass mi o. mi embarrass ara ẹ àbí mi embarrass anybody. embarrass mi lè tẹ ṣe ń kọ kí lélẹ́yìí kí lè lè ṣe kàn ṣe embarrassment ni. ṣùṣe ń bínú ni. mi ní bínú nígbà tó ṣe nǹkan tìjú báyìí tẹni kí n máa bínú ẹnu wo gan lèmi gan fẹ́ fi bá wọn sọ̀rọ̀ ṣé bá ṣe pé ó ní bẹ́mi àti wọn ṣe close tó máa bá wọn sọ̀rọ̀ náà á jẹ́ kọ́ gbọ́ ẹ̀dẹ̀ má sunkún kọ̀kọ̀ mọ́ mi fẹ́ kẹ́ mọ́ pé mi láìkì máa rí ní irú situation báyìí bínú tó bá bínú mo máa sunkún lọ. ọ̀dà mi ìbínú mọ́ mi ìbínú eh. kẹ́ bá mọ̀ pé mi ìbínú mọ́ jẹ́ kí n bá yín gbé jùsù. má gbé jùsù wá fóònù ní gbogbo wa má gbé jùsù. wọ́n bá wọn sọ̀rọ̀ máa gbọ́. ló pè é má gbé jùsù ṣìkọ̀kọ̀ wá bíbẹ̀ ẹ̀ dájọ́ pé bí jùsù fi pa ọ. yà lọ́ọ̀yà gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ eh, eléyìí tó tiẹ̀ dùn mọ́ mi inú ni wípé àwọn méjèèjì ò sí nílé so mo ti jẹ́ kí ọwọ́ pa kẹ́sẹ̀ pa kó tó di pé mo ní pé kó máa bọ̀. Eh, ọdún náà kò ń ṣe àsìkò yìí ló yẹ kí n ṣẹ̀ṣẹ̀ máa bẹ sọ̀rọ̀ will but um, lílọ bíbọ̀ yẹn ò fún mi ní space kankan rárá mo wá sáré fẹ́ lo opportunity time tí mo ní yìí náà kó tó di pé mo tún travel padà pé ká lè ṣe é lẹ̀ torí wípé a lè sọ pé ó máa pẹ́ kó lọ yá so kó máa lọ di pé wọ́n á máa ṣera wọn bí ò ṣe dá lẹ́yìn téèyàn bá lọ tó bá ti kọ wíìlì lẹ̀ fọmọ. nǹkan tó wà lọ́kàn mi rèé. ẹ mọ̀ pé lọ́wọ́ yìí tí a bá ń dòbà gbogbo tó jẹ́ properties mi fún Jùmọ̀kẹ́ ó máa lọlé ọkàn tó bá wá jẹ́ pé ẹni tó eventually lọ settle down pẹ̀lú alágbárí ni àbí ọkùnrin tójú ẹ̀ ràn mọ́ ogún ológun jù á kàn mú si ní brain ni, ó dẹ̀ mọ̀ mélòó ni ọpọlọ obìnrin especially tí wọ́n bá tiẹ̀ ti wá fall in love pẹ̀lú àwa ọkùnrin. Kò sí ohun tó bá bá wọn sọ báyìí á máa wọ̀ wọ́n létí lọ straight ni. Nígbà téèyàn bá wá rí i pé ó ní nǹkan tó jẹ́ dúkìá tó ṣe kàǹkà tó bá gbé e sórúkọ ẹ̀, á wò ó pé òun á kàn máa yọ díẹ̀díẹ̀ lé lọ́wọ́ ni tó bá padà yá á gba kúrò nínú ilé á gbẹ́lòmíì wọlé á máa kílèmù ogún tí ò kì í ṣe tiẹ̀ lọ ìyẹn ni mò ń rò gẹ́gẹ́ bí kọ́má tó wà lórí ọ̀rọ̀ Jùmọ̀kẹ́ obìnrin mo wá ń wò pé ìfẹ́ ọkùnrin nìfẹ́ tí n bá ní ká wí gbogbo dúkìá yìí fún ìfẹ́ kò ní í ṣe báṣubàṣu Bẹ́ẹ̀ni, torí pé ọmọ tó responsible ni. Pàápàá jùlọ hundred percent ni mo wà sure ẹ̀ pé ó love ẹ̀gbọ́n ẹ̀. Ó nífẹ̀ẹ́ ẹ̀ débi wípé ó lè yọ ojú ẹ̀ lẹ̀ fún báyìí pé kó gbà kó máa jẹ́. So tí kiní yẹn bá kángun sí ọwọ́ ìfẹ́, ìfẹ́ á máa lò ó lọ́nà tó tọ́. In fact, ẹ̀gbọ́n ẹ̀ ò ní lack anything. Á dàbí ìgbà tó jẹ́ pé gbogbo ogún yìí náà ọwọ́ ẹ̀gbọ́n ló wà a wá ní wá rò bẹ́ẹ̀ pé ká wá díjú pátápátá a ṣe ní bíi eighty twenty eighty goes to ìfẹ́ why twenty percent goes to eh, Ọlájùmọ̀kẹ́ uh, how about that. Uh, but sir, looking at this your decision from my professional answer ah, mo wò pé later on ṣé ò ní padà rí bákan pé gbogbo owó yẹn wá lọ ń favour àbúrò kẹ́gbọ́n má máa feel somehow about it. Hmm. ìyẹn dẹ̀ tún lè dákun sínú lẹ̀ àbí hmm, ó dáa bó ṣe wò ó yẹn but um, mi mọ̀ pé mi tiẹ̀ sẹnu fóró sọ̀rọ̀ fún wọn náà bá ṣe close tó yẹn náà rí. kò ní sí kùn sínú nítorí wípé um, Ọlájùmọ̀kẹ́ kò ń ṣe ọmọ bíbí inú mi. Hmm, yeah she's not. ìyá ẹ̀ ó gbé wá ni mo fẹ́ ìyá ẹ̀ pẹ̀lú ọlájùmọ̀kẹ́ lọ́wọ́ ni mo wá transfer ìfẹ́ tí mo ní sí ìyá ẹ̀ yẹn ni mo transfer sóhun náà mo mọ̀ pé Yorùbá ní obìnrin tá à ń fẹ́ òun lọmọ ẹ̀ ń wú ni kódà gbogbo àwọn tó wà nílé kò sí kankan nínú wọn tó mọ̀ pé Ọlájùmọ̀kẹ́ ò kì í ṣe ọmọ bíbí inú mi Hmm, bọ̀ torí nǹkan tó sọ ń sìn èyí déwájú dẹjọ́ ó lè dẹ́yìn dasọ ni mo ṣe jẹ́ kí ìwọ mọ̀ gẹ́gẹ́ bí lọ́ọ̀yà mi pé reason yẹn so ẹni tó bá padà gbọ́ náà á wò pé mo try by giving her twenty percent out of my property. ẹ ti ẹ justify decision yín because tá I need two good reasons for decision yín. okay good. number one kọ́ má lọ gbà ọmọ lọ́wọ́ eh, gẹ́gẹ́ bí ọmọ. Eh, gbogbo tó lù ẹ ti jìyà fún tí mò ń lọ ní òtútù tí mò ń bọ̀. ọba tí ṣe biological daughter. yes so decision yìí ẹ ti justify ẹ. mi ò ní í ṣùgbọ́n bẹ́ẹ̀ justify no problem eh, ẹ kàn máa fẹ́ mi ní little time ọ̀ kí n fi prepare gbogbo document yẹn kí kẹlẹ̀ sign ẹ. ìyẹn ò ṣe problem. so báwo dẹ̀ wá ní ti àwọn people tẹ sọ yẹn. ah ìyẹn wà ń bẹ̀ àwọn èèyàn sì wà ń bẹ̀ ah. bẹ́ẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ o ọ̀rọ̀ wọn èmi àti wọn kan tá múlẹ̀ kò ń ṣe. hello Amo... mo wà ní meeting ní kò dúró ní ọ́fíìsì. ok ok ó bẹ́ẹ̀ sábà ó bẹ́ẹ̀ sábà. ẹ ẹ àwọn client. Ah, ọlájúmọ̀kẹ́ ah, ẹ gbà mí kí ló ṣẹlẹ̀ um tí ìfẹ́ sọ fún mi nígbà tó wá bá mi nínú ilé ni pé ìwà àtòun jọ fẹ́ jáde ẹ fẹ́ jọ débì kan mi ò mọ̀ pé anybody ṣì wà nínú ilé. ẹ ó wá bá mi ó ní pé kájọ jáde ó dẹ̀ ti rẹ̀ mi orí ń fọ́ mi so mo ní láti lòògùn kí n sùn wá sọ fún pé mi ò lọ tó bá jẹ́ pé jáde máa rí mọ́tò mi ta. ah so inú ilé ló wà látẹ̀kan gbogbo ìgbà tí lọ́ọ̀yà fi dé yẹn náà inú yàrá yẹn náà ló wà bí. orí yẹn fọ́ mi gan-an ni so gbogbo bí èmi àti lọ́ọ̀yà ṣe ń sọ̀rọ̀ tá à ń rẹ́rìn-ín pàápàá jùlọ ìgbà tó ń sọ pé ọmọ ni ọlájùmọ̀kẹ́ o mo láìkí ẹ̀ gan ó wà hardworking ó lóyà ó ní respect in fact òun fi rú ẹ̀ tọrọ lọ́mọ gbogbo yẹn ló máa gbọ́ wàá máa rẹ́rìn-ín nulẹ̀. <laughs> lọ́ọ̀yà mi mọ̀ pé láìpẹ́ mi bẹ́ẹ̀ yẹ ọ́ <laughs> mi ì bọ́ nǹkan kan ẹ mọ̀ pé mo lògùn so oògùn yẹn báyìí ó knock me out ebi ló ń pa mí sìn mo jí pé kí n wá pe Òfúrọlá kó lè bá mi sí oúnjẹ kí n jẹ. o ò tún gbọ́ yẹn náà àjẹ́ kó gbọ́ bìgínì dé gbòpò máa gbọ́ èdè yẹn ah that's nice that's nice pẹ̀lẹ́ ṣo ti wá wá nǹkan lò. ẹ kò fún máa wà nínú yàrá ẹ hmm. kò fún máa wà nínú yàrá ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Òfúrọlá. Kókó. Kò lọ dàbí pé kò gbọ́ torí pé tó bá jẹ́ kó gbọ́ ni bí mo ṣe ń jù sí yẹn tí mo jù sí yẹn kò máa fi style sọ fún mi mo mọ ọmọ tí mo ní kò kí ń parọ́ istanta ló máa fi mi dáàdi gbogbo nǹkan tẹ́ sọ pátápátá and everything ló máa sọ fún mi but kò gbọ́ ah, kò ní gògóńgò níbo èmi ló fi jọ náà ń fàṣírí sí mi lọ́wọ́ tó bá fàṣírí sí mi lọ́wọ́ tó bá ti ń kúrò ń bíbà yìí tó délé mo ti tó àṣírí ẹ̀ ní ìmọ̀lá ìdá ọ̀rọ̀ tọ̀rọ̀ máa ń gbé mi nínú ni mi mọ́ la. Eh, eh. ah, kò gbọ́ kò gbọ́ kò gbọ́ àwọn ah, ọmọ jùmọ̀kẹ́ kan eh, jùmọ̀kẹ́ ó dà tó bá gbọ́ alẹ́ á tún lè wá bá mi ó máa tún pè mí ó máa dá mi pè mo gbọ́ lọ́ọ̀yà dẹ́ ṣe nǹkan tó dùn mí ó yẹ kán defend mi ó tún máa sọ màá tún ó tún máa lóye gé sí wọ́n. <laughs> eléyìí tó jókòó tó ń tẹ fóònù látẹ̀kan bí ẹni tó ti ń ṣàṣẹ bóyá gbà kó mú. <laughs> kí la rí kí la rí ẹwọ tẹ́ ń gbé júùsì wá bá mi ṣé kò ń ṣe pé ẹ fẹ́ máa gbá return match fún mi like nǹkan tí mo ṣe fún yín nígbà tẹ́ sick. Hmm. bó ṣe wà náà nìyẹn one one. <laughs> Ah, ok. dáhùn dáhùn dáhùn mi ń jáde. thank you Eh? ibo lẹ ń lọ náà. ọ̀dọ̀ ọlákúnlé náà ṣé bẹ́ẹ̀ ni ìlàjọ ń lọ sọ́dọ̀ àwọn pípọ̀ yẹn mú sọ fún ẹ oh really mo ti gbàgbé o. Hmm, èwo ni jéró rántí tẹ́lẹ̀. eh, eh, eh, wo eh, wo ẹ má pẹ́ dé o Eh, nà um pẹ́ dé ìgbà tí lọ kí n má pẹ́ dé bí ẹni pé mo níṣẹ́ tí mo fẹ́ wá ṣe fún ẹ tí n bá dé. ẹ ṣe láti máa rojú yín. sí o. ẹ má pẹ́ o. ọ iyọ. yẹ dadi ìfẹ́ ìfẹ́ ṣe sùúrù báwo ló ṣe ń ṣe gbọngàn báwo ló ṣe ń ṣe. inú rú mi dadi inú. ok ok ẹ ẹ oya gbomi gbomi gbomi gbomi gbomi. <laughs> má jẹ́ kó pa lórí o má jẹ́ kó pa lórí o <coughs> ní sùúrù ní sùúrù kí ló ṣe ẹ kí kí nìkan tẹ̀yìn fún jẹ. Ah! Ah! Ah! ìgbà tó yẹ pé kò fi jẹun bọ̀rọ̀ alẹ́nu má lè jẹun ni ó lè jẹ pé àwọn ọ̀rẹ́ náà ló ló ń jáde yẹn. Eh, ok ok ó mọ ọdún máa ṣe fún mi ó dàbí pé kìíní ti ó ti ń wọ̀ sí jẹ́ ká máa lọ sọ́sítítù bá mi bá mi pé àwọn òkèlè bá mi kọ́ òkèlè wa ìsìn mo ti gẹ̀ tẹ́ òun ẹgbẹ́ àbí ó yá jẹ́ ká máa lọ sọ sílítù báyìí báyìí jẹ́ ká máa lọ sọ sílítù. ẹ jọ ẹ bá mi bá mi sọ fún Kúkúlé pé kó má fi sista mi lẹ́kọ̀ọ́ dáhùn. kí ló ń sọ tí ó dùn yìí kí ló ń sọ. she eh? won't be able to be any loss of sin. ìfẹ́ tó bá dé wò á sọ fún Kúlé fún rẹ̀ wà á sọ fẹ́ gbọ́n fún rẹ̀ pé kúkú. tell my sister I love her so much. ó mọ̀ ó mọ̀ ó lọ̀ fún un. ẹ wò ẹ jẹ́ ó dàbí pé eh, eh, ah! àrùn ọ̀nù ẹ̀ tí ah! ó ti ń bá ah! fún un. bàbá máa ṣe lé iṣẹ́ rí ìgbà tó ti wọ́n ẹ̀ miss man ni wọ́n ní ni wọ́n ti ní ọ̀sán. o ti ṣe rí o ti ṣe rí dáadáa. Ah, ah, ok ok ok ok ọmọ ok ẹ ẹ fún sọ̀rọ̀ mi sà ẹ hospital bá mi mú kí wà bá mi mú kí wà bá mi mú kí wà bá mi mú kí wà. oya oya oya gbẹ gbẹ gbẹ gbẹ hospital hospital ah, hospital. ẹ eh, no pastor don stop pastor don oh my god olúwa o eh, eh, ṣé ìlú gbogbo gbogbo mi. ẹ jẹ́ kó lọ kọ́ bí ẹ ti lọ́wọ́ àwọn káfíńtà kan jà ẹ jẹ́ kó lọ jà hello àwa yìí. Okay. Siriki will hear yes. báwọn wo súnmọ́ ní wọ́n ní bàbá mi wọ́ ẹ̀ ní à má jẹ́ òṣèlú máa ní ojú ọlọ́wọ́ kẹta yẹ yẹ o má ṣe ń bá ìfẹ́ dọ́ dọ́ dọ́ ìfẹ́ ìfẹ́ ah, ìfẹ́ yẹ yẹ. Ah! ẹ gbà mí asúmọ̀ mi asúmọ̀ mi asúmọ̀ mi asúmọ̀ mi súnmọ̀ mi súnmọ̀ mi súnmọ̀ mi súnmọ̀ mi súnmọ̀ mi yé yé ẹ gbà mí. Ah! Ah! mo dáná ẹ Jùmọ̀kẹ́ Jùmọ̀kẹ́ wàá máa sá gan o sì máa sá ìwọ ló pa ọmọ tèmi ebo ọjọ́ kìíní àná tí mo bí ẹ mo níṣó gbọ́ tá à ń discuss ó parọ́ fún mi ó fẹ̀jọ́ ẹ̀ sínú òtútọ́ funfun síta fún mi olóògbọ́ àsọgbọ́ tínú ẹ̀ wà nú ẹ̀ ìkànnì ẹ̀ ìkànnì ẹ̀ ah mo dárọ̀ ọmọ kan ṣoṣo tó jẹ́ tèmi ok ṣé mistake ni mo ṣe pé mo gbà ẹ̀tọ́ mo tó ẹ̀ ok ogún tà ń sọ̀rọ̀ yìí ṣé mi ò fún ẹ mẹ́ ṣé mi jọ ṣé ogbọ́rí ogbọ́ mi pé mi kọ́ ni mo bí ẹni kọ́ mo bí mo gbà tọ́ ni ṣé mo ṣe ṣé mo ṣe ni mo ṣe ah Ah, mo dáhùn mo ti dáhùn mo ti dáhùn mo ti dáhùn mo ti mo mo ti yan mo ti si yan. olú pàbúrú ẹ. Ah! you are wicked soul. ah no no no no no no no no disappoint me. ah no no no pẹ́ kó máa gbé láàrin ìyàwó èèyàn mẹ́rin nǹkan tó yé ẹ jẹ́ iṣẹ́ kó yé ẹ this same àbúrò ẹ̀ yìí ẹ eh, òun ló ń gba wájú ló ń gbé yìí wọ́n because of you bàbá òun bẹ́ẹ̀ gbọ́ mi ṣe ṣí papọ̀ tí mo lè ká ẹ̀ wọ́n bẹ́ẹ̀ tí mo mọ̀ pé o mọ̀ mọ̀ ṣe willingly wọ́n á speak tán pé iṣẹ́ èṣù ni ah come on man this same your brother náà ló ń gbájú ń gbòòyìn tó ń defend ẹ pé o mọ̀ mọ̀ to the point pé wọ́n tún tún fún dáàdì dáàdì wọ́n tún pè mí ah, àwọn ọmọ pásítọ̀ nìkan kù all because wọ́n fẹ́ kí n gbà ẹ́ padà yet ṣé owó ni kí n sọ ni a lot of things tí wọ́n fà mí bọ́ mi tẹ́ kó dáàdì gan jẹ́ ọ̀rọ̀ àbúrò ẹ̀ ló ṣe ń tẹ̀lé òun mo ṣì ń tẹ̀lé pé no no pé i have to grant his wish no matter what o wá fi kún san fún un náà o ní láti fi kún san fún un that's too much eh? that's too much nítorí kí nítorí ogún properties tí o tẹ̀ fi ṣe ti tiẹ̀ wọ̀ bí àyẹn kọ̀mọ̀ mẹ́ ah no no no no no ah, no disappoint me o àbò ah, ṣerú wọ̀ yìí ah no no no ah, dadi ẹrù yín ni ẹ gbé o kò sọ̀rọ̀ mbẹ́. I will not rest until I get my revenge. Torí láti gbà tí mo ti kú ni dáàdi ti ní kí n máa sinmi mi ò dẹ̀ ah, ní sinmi àti pàdé sọ. Akutu bá mú kí ẹkọ jẹ fílẹ̀ fílẹ̀. Ìdájọ́ ìdúró kò ṣeré o. Jọ. Kí ló dé tó ọ̀pọ̀lọpọ̀? Mo ò dé bíi ibi jáde wà wà nílẹ̀ mọ́. Kò ṣeré wọ́n kọ. Mo rí ẹ̀bẹ̀. Ẹ bá wọ́n mú ọ̀dọ́. Alákùnmọ̀kẹ́.

Jùmọ̀kẹ́. Jùmọ̀kẹ́. Ah, Ọ̀tẹ̀dọ́là. Dọ́tọ̀rọ̀ lọ, kí ni ṣé òun sun rárá ni àbí òun kọrin olókùn torí kò yé mi èwo la gbé kí ló ń kan agbénú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Ó kele. Ara mi rè bú máa sọ. Ara rẹ̀ ó kàn ya máa sọ ni o. Ah. Pẹ̀lẹ́ ewé bí yìí. Ah. Ọwọ́ ananu sókè ṣe tó kànù. Ah, ọlọ́run jẹ́ kémi ọlọ́run tiẹ̀ ní jẹ́ ríru ẹ̀ ọlọ́run ní jẹ́ kémi ríru ilé. kókó tún kọ àbórí ń ta yín ni. ngbọ́ngbọ́n ah, náà ngbọ́ngbọ́n ni. nsọ́sọ́ rà nsọ́sọ́. èmi ti ń gbọ́ tipẹ́ àwọn ọ̀gá ni wọ́n fún kété. aláyọ̀ sígá orin ìpéde. aláyọ̀ sígá sọ fẹ́ wọ studio tí wọ́n sọ fẹ́ pé olólórí ń jò kú ni àbí wèrè ni ọ̀dà. àyínà estate. ọ̀gùn estate wọ́n fi ni sọ ah. ọ̀gbọ́ta tsunami àìmọyẹlé tó wọ́ lọ ó wọ ọkọ̀ mi wọ́n lọ sa bọ́m̀bà nù ó tún wọ́ yẹn lọ. àwọn lè gbé ní Kòròdú ńkọ́. kí ló ṣe wọn ọ̀nà ẹ̀dẹ̀ nínà ọ̀nà ẹ̀dẹ̀ da. ẹ képe sanwó-olú nígbà tí ìjẹpọ̀ ti close ọ́fíìsì àwọn alásango náà wà àbí tó ti bá tọ̀dọ̀ wọn yìí ìyẹn ti kó lójú ọ̀nà ó ti di kànáà ah. ṣé tá à ń sọnù wọ́n bí irú ẹbí àwọn ọ̀gá yìí ọlọ́run ọlọ́run èmi ò fi irú ẹ̀ tọrọ ah. Ah, kí ẹ̀gbọ́n sì wò sùsù kó sì pàbúrò rẹ̀ kó nítorí ogún lórí kíni wọ́n kò séèyàn mọ́ kéèyàn rẹ ní bá nílò. kéèyàn rẹ ní bá nílò èkú ọ̀dàjú ti pọ̀ jù kọ́ńsọ̀fọ̀ is very very a careless person ó ti wà careless jù ọ̀dájú wa it's very careless content of one wa clever ó ti wà ju clever ju? ẹ ibi rẹ àkọ́kọ́ rí mi dẹ́ mọ́ sọ fọ kóńtì sọ fọ àárẹ̀ pẹ̀lú rẹ̀ lọ́jọ́ yẹn wà láì ikú yẹn ò lè pa ẹni papọ̀ ah, ọlọ́run lè yọ ẹni kọ́ ọlọ́run wà yọ ẹni àṣẹ òmọ́sọ fún okùn ọba ro. ẹ eh, kí ló kàn wá ṣé bó dẹni tó pamọ́. Ah, kọ́ ọba ro okùn kan fi àdá sí kó lájẹ méjì utc ọlọ́run á ẹnikẹ́ni ah! kò ibi ni wọ́n máa fi ṣá ni. kí ló kí ló dé oh. ṣé òkú òdẹni tó pamọ́ mọ́ ni. Mm yẹn kó máa sọ yẹn kó jókòó síbẹ̀ kó máa sọ. ayọ ah, yóò yóò yóò yóò sáwà papọ̀ èwo ah. làbùrọ̀ sáwà papọ̀. mo ti gbọ́ ah, mo ti gbọ́. ẹ gbogbo ẹbí wọn yìí gan kò tiẹ̀ fẹ́ yé mi mọ́. ẹ o ti sú mi o dédé ní lè sú mi sórí ọ̀rọ̀ ìwọ mọ̀ dáadáa èmi àṣàlàyé rẹ̀ hmm. sórí ògiri létí ẹ wọn máa sọ bẹ́ẹ̀. ònìyàn rẹ̀ jẹ́ à sórí ọ̀rọ̀ rẹ̀ bá gbà àárọ̀ kàn bá fi alẹ́ sọ ọ̀rọ̀ rẹ̀ bá gbọ̀sán kọ́n bá fi òru sọ wà láṣẹ́lẹ̀ wàá sọ fún àwọn olórí ẹni ní àwọn gọ́ọ̀mẹ̀ntì wàá sọ fún òru òru àmì ṣe kiri ni wọ́n ṣe ibi tí nítorí sọ fún òru àmì ṣe kà ọ̀rọ̀ rẹ̀ bá gbẹ́ òru kọ́n bá fi àárọ̀ sọ oru ake ìjì ajá wọn ayé ẹ̀bọ náà tó wà máa gbọ́ english lọ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ síwájú lẹ́nìyàn tẹ́tí kó gbọ́ òun rè dá wà láì lè lẹ̀ bẹ́ẹ̀ni torí kọ́nìyàn bàtẹ́ ti gbọ́ ọ̀rọ̀ kó bá sọ fún ọ ní tí etí ò bá gbọ́ wo rẹ bá yé mi sórí mo lọ o ipe bóyá ọ̀rọ̀ tí wọ́n sọ ló fetí kọ́ ẹ̀wọ̀n wo sórí ẹni tá a kọ́ ń kà tó ṣe kà ìka ń gbénu onítọ̀hún hmm. tẹ́lẹ̀ ni hmm. Ah, hmm. lórí kíni lórí pé wọ́n sọ̀rọ̀ lásán sẹ́yìn ló wá ní kó pa àbúrò rẹ̀ torí ogún ah, tó bá tẹ̀ jẹ́ pé ó fetí kọ́ náà sẹ́yìn ló wá kó pa ṣé pípa gangan ni kókó ó dá nísìn ó ti pa báyìí ní tí ó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ah! kó wọn àdúrà rẹ̀ máa gbà kó ṣọ̀fọ̀ kọ́lọ́n kó ṣe kiri kó bá rẹ̀ ọ̀nà kún un lè kó bá ti rẹ̀ ọ̀nà kún ó ti tọ́ kó múlẹ̀ pẹ̀lú ìbìrì bá kó kékeré kíyàn kúrò ah, níbẹ̀ á lè fojoojúmọ́ máa sunkún ah, torí ogun èmi ò mọ tí mo ẹ eh, láti gbà tí bá a fún mi ti kú ṣé wọn fún gúnlẹ̀ nítorí mi ò gbọ́ kán sọ kó o tiẹ̀ sọ pé ẹ fẹ́ lọ pín ogún lè sànjọ kan rárá. òkèlè ẹ bá fún mi fún gúnlẹ̀. no mo bèrè ẹni lè bí ẹ̀ ń ra lóòótọ́ ogún kan ẹ̀ má bínú èmi ní kí n advice rẹ ìgbà tẹ́mi ò rí pé o lọ pín ogún rí ni ò jẹ́. orí agbada àwọn náà ń dán àbí mo ló fi là ẹni lè má kú tí kú o ẹni lè bá kú lè bá kú kí bàbá wa dẹ́kù bàbá rẹ̀ bá ń kú bá fún mi rè jókòó yìí ohun ènìyàn ohun rọrùn ọlọ́run ohun bá fún mi rẹ̀ ń gbọ́n lẹ́yìn. inú jí ó ju kọ̀ǹgá lọ. má ṣe gbára lé nìyàn ṣèbé nìyàn lápé má ṣe do not trust no one mójú la rí o ta mọ̀nú ayé tó tó mo ráyè mo ṣàfàyè àjọ ń jẹ àjọ ń mu a ò máa rí inú ẹnìkan àjọ ń jẹ àjọ mu.